were saying something before I started looking at this. Um... Yes, um, what I'm saying is that uh, because of the kind of thing I do, yeah, uh, you understand? I don't think I'll be. Sorry, ma. I need to pick this. How far, bro? <laughs> My guy. I beg my call you back. See, I did want meeting like this. Ah, uh, uh, why they talk like this now? Nobody say I no one help you run this thing, but I busy. You sure? Ó go gbogbo investor crypto crypto. No worry, we go run now, we go run now, Eh? <laughs> Might call you back abeg. <laughs> I'm so sorry about that. Uh, so, um, as I was saying, uh, because of the kind of thing I do, teaching here would be a very, very big impossibility for me. I, I don't think I'll be able to do it. Is that so? Yes. In fact, I am a very bad teacher. Eh? Yes. You are a bad teacher? Very, very bad. I, I, I don't even know how to teach people. I, it's just, it's just my, uh, not my eh, thing. Uh, but have you ever taught before? As a profession? <laughs> Never. but as a brother, as an elder brother, I've, I've tried to teach my younger ones. Although Momsi, Momsi had to tell me to stop because of the way I used to flog them. Me, I don't have time. I don't send. Do you understand? So that's yeah. just it. Yes, ma'am. Yes, ah, hmm. And in fact, I, I, I tried to explain to my ally. I told him, oh, I told that man that, okay, me, oh, I cannot teach you, especially in a bush place, oh, you understand? But the man will not listen. Even when I tried to give him some incentives, he was just acting too difficult. That man was just doing like all day. Mm. That, that is just, just a big deal for me. Um, I think I can do that. So, you want me to reject you, right? Uh, no. You would accept me. Uh, the only thing is, we just discuss how we'll arrange, you know, one or two things, settlement and all that. So I will just sign my clients and okay. <laughs> I'll be out of here. So you won't have to serve, right? <laughs> you get it. <laughs> Eh, exactly. Hey. Niyi, Abi? Yes, ma'am. That's your name, right? That's my name, Neo Crypto. so, ọmọ Yorùbá ni ẹ́? abẹ́nima ọmọ yorùbá pọ́nbélé ni mí ah, ah, ọmọ ọmọ ọmọ tó gbọ́ yorùbá tó ìjìnlẹ̀ yorùbá báyìí báyìí báyìí báyìí láti kọ́ mi. Ah, eh? uh, in fact mi kò fẹ́ bá yín sọ yorùbá torí pé formal setting lẹ́wà ṣe ṣe understand. Eh? <laughs> Eh, èmi àwa bẹ́ẹ̀ sọ yorùbá. mo ń gbádùn yín màmá mi. <laughs> kí ló wá dé o tó fi ń ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ó ń ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ rárá rárá rárá ṣé ẹ eh, eh, ilé ìwé wo ló ti jáde náà. òkòtó òkòtó. oróǹkẹ́ ó ṣe oyún nínú constitution nàìjíríà bí o bá ṣe oyún kí kí ni ìdájọ́ fún. èyí tẹ́ ń kà lọ ẹ̀ka tán. àmì ò ka constitution nàìjíríà rí. àmì ọmọ apákọ ni. mi ò mọ mi ò kárí gbẹ́ni sọ̀rọ̀ ojú lẹ́nu ọ̀rọ̀ ọmọ tí ò lẹ́sẹ̀ kò shut up ọmọ igi kan bọ̀ wá yìí kò tí ò mọ̀ ọmọ shut up you keep quiet. lórí ọ̀rọ̀ ayé mi ṣé ìyá ayé mi. o ṣe oyún níbi tẹ wẹ̀rẹ̀ ń wo ọ̀rọ̀ go ó wọ̀n ikú tí ò dá ò dá. òtẹ́ẹ̀lì ò bá kò wọ́n ni. ohun tó náà dẹ́ ń sọ kì í ṣe pé bí a kò ráyè. Ah. because èmi gan mọ bó ṣe ṣẹlẹ̀ o. Ah. Ah ìwọ̀n rí ni bàṣírí orí ẹ̀kọ́ náà ni bàṣírí ọwọ́ o. ẹ wo mi sọ pé kẹ má jà ẹ wo tv ó wà very expensive ẹ má jẹ kí n kọ kàn bá ṣé kò tó máa sọ now you can start. wàhálà wàhálà wàhálà wàhálà wàhálà. nire nire nire nire. ṣàbámẹ́ni tó fẹ́ mi. Ìbá gbèjè àwọn more olè mọ́lẹ̀ tó ṣùgbọ́n. Ẹni ọlọ́run dá kò sẹ́ni tó lè mú. Ayé kò lè pa kádàrá only for I go sing. It carry me up, go back to For I could sing, oh, it me, go by dẹ̀ gbé mọ́tò kúrò náà àbí wèrè ló ń ṣe lọ́sàn gọ́gọ́ yìí. ìwọ gọ́gọ́ ló ń ṣe èrè. Ah, ah. wo wẹ́dà bó ṣe hot tó ìhun bọ̀ láti ilé ọkùnrin ó ní ojú tì. kémi gbé mọ́tò kúrò lọ́nà ìwọ kọ́ ló ní right láti gbé mọ́tò kúrò lọ́nà. wọ́n ní ẹlẹ́fọ̀ọ́ o ó ní o jọ ń torí ọlọ́run ṣé òun ò dọ́dọ̀ ti tiẹ̀ ìwọ ni kó máa bí mi kí lóye tó ṣe ń tẹ̀lé mi kiri wọn mọ̀ bí kí ló tó ń ṣọ́ ayé mi fi mí lọ́rùn sílẹ̀ kí ló dé. bẹ́ẹ̀ burúkú dákẹ́jà rẹ̀ kí ló ṣe ọ̀dẹ̀ ta ló ń ṣọ́ ayé ẹ̀ kiri ayé wo ni wèrè ni ah. ilé náà ti ń tẹ̀lé mi ò tẹ̀lé ẹ kiri wo bí jẹ́ kí n sòótọ́ fún ẹ mò ń lọ sílé ọkọ tèmi ni. gbọ̀n ọkọ ta ni. ọkọ mi ni. ìyá <laughs> jókè. máa tàn ẹ́ sórí ìwà aláṣẹdànù ni ẹ máa ṣe kó máa lọ dànù àti tòjé báyọ̀ ń lé bọ̀ mí lọ́wọ́ kò dẹ̀ sí tí bá bá ńlá kú bá bá ńlá ẹ máa ṣe ẹnu ẹ ló wà yẹn bóyá wọn ló máa já sí lọ́wọ́ bóyá mi ló máa já sí lọ́wọ́ jẹ́ ká máa wò. wọn ò tí ì bí ẹ dá ṣé báyọ̀ lè yẹn na mí kẹta. ní kí ni ọ̀gá gbẹ̀mí wẹ̀rẹ̀ lọ́ta ló ṣe torí pé báyọ̀ lè gorí ẹ̀ ti dàrú irú wọ yìí ìwọ tó jọ ọkùnrin tó jọ obìnrin torí bíi tragedy yìí uh-uh. yomi sí ẹ náà báyọ̀ ní ẹ̀gọ́ ti ṣe èrè èmi ni mo dúró tí mo bẹ̀rù jọ wọ́n bí gbé mọ́tò ẹ̀ kúrò mo fẹ́ kọjá. ìpapá no like am boy like am gbé mọ́tò ẹ̀ kúrò mo fẹ́ kọjá ìwọ níbo ṣé kì í ṣe lẹ́nu lọ bẹ́ẹ̀ wọ́n máa ṣe wèrè fún ẹni sìn. ṣé kì í ṣe lẹ́nu ọ̀hún fẹ́ kọjá wọn ti bí ẹ̀ wọ́n lọ ní ọkọ mi ọ̀dẹ̀ òṣà láìní tìjú ká ní pé kì í ṣe pé ibi tí mi ò lọ lọ́sọ̀ ẹ̀ máa bẹ́ẹ̀ fẹ́ wèrè ọmọ àlè ọ̀dẹ̀ bó ṣe rí òpònú. má kọlu mọ́tò mi o má kọlu mọ́tò mi èmi ò fi insurance sanwó o má kọlu mọ́tò mi o. bàbá ìkókó ṣì lọ gba báyìí kó kó ṣì lọ kó ṣì lọ kó gba báyìí. gba báyìí gba báyìí aṣẹ́wó aṣẹ́wó nínú bí aṣẹ́wó aṣẹ́wó aṣẹ́wó ni mo lọ wọ́n. ti fẹ́ sáré débi tí mo sọ fún yín. ń bolẹ̀ ń lọ. Ah, ibi tí mo sọ fún yín náà. Ah. wo bí tí ọmọdé bá ń gègé níbo àwọn àgbàlagbà ló mọ ibi tó máa wò sí mo bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ ní kọ̀kọ̀ mo bẹ́ẹ̀ sọ ní gbangba onígbà etí ẹ̀ ti di ògbò mo bẹ́ẹ̀ sọ lóru gànjọ́ mo bẹ́ẹ̀ sọ títí títí tí ipe ibi tó ń ro kò jẹ sí yìí kò ṣeré ń bẹ́ẹ̀ ìkòtò ní òòlè rere kan tó fẹ́ jẹ́ ń bẹ̀ onílà òní gbọ́ abọ́mọkùnrin tẹ̀mí ń wo ìkọ́ kò sí ní tó fẹ́ ṣe fún ẹ ọkọ fẹ́ fi ẹ ṣàtẹ̀gùn lásán ni kì í ṣọmọlúàbí kò sọmọlúàbí lára ẹ sórí <laughs> ohun tí àgbàlagbà bá rí ní orí ìjókòó tó jókòó sí báyìí bọ́mọ kékeré bá gun twenty story building kò lè rí i bẹ́ẹ̀ ni ṣé bí orí táwa fi ṣèwé yìí ló wà ń bẹ̀ èmi ti wo ṣàkún ọmọ yẹn mo dẹ̀ rí i pé kò sí nǹkan kan lára ẹ̀ máa lọ ọbẹ̀ kò sọ náà bẹ́ẹ̀. mọ́mí ayọ̀ tẹ̀ wo yẹn nice guy ni o ìtorí pé ẹ̀ tí close mọ́ mi mọ́mí ayọ̀ nice hmm. ṣebí èmi mò ń date ẹ̀ èmi mò ń súnmọ́ torí pé ẹ̀ tí súnmọ́ tẹ́ bá súnmọ́ ẹ máa like ẹ̀ mọ́mí. <laughs> wo bí gbogbo àwọn ayọ̀ tèmi mọ̀ tó ń jẹ́ orúkọ ayọ̀ alálùbáríkà olóríire ọmọ ni wọ́n àwọn ọmọ tá a fi ń yan gan ni torí orúkọ gidi náà fi ń pè mọ́ wọn ayọ̀ but ayọ̀ eléyìí tèmi rí ìbànújẹ́ ló máa kọ́ọ̀sì fún ẹ lọ́jọ́ iwájú. ọmọ mi ẹ̀yin náà ti sọ àwọn ayọ̀ máa ń náìsì bàbá yìí náìsì o ẹ̀yin náà ẹ ṣàdúrà ẹ fẹnu sí gbogbo nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín ni support mọ mi ẹ ráyọ̀ tẹ ọmọ dáadáa ni o nítorí pé ẹ tí use tẹ bá use mọ́ mọ́mí ẹ máa like ẹ ẹ máa like ẹ mọ́mí ọkàn lẹ ti rí ẹ mọ̀ pé ó máa ń tijú yín kò ń fẹ́ súnmọ́ yín. Ah, ah, ìbẹ̀rù ò kì í ṣe wa kó má bàa mọ ìwà tó wà náà ẹ̀ náà ṣe máa ṣe bíi pé òun bẹ̀rù kì í ṣọmọlúàbí má lọ bẹ̀ẹ̀ ẹ̀ sórí bí mo ṣe ń bẹ sọ yìí o ò lè ra alúbàríkà gidi kankan bẹ kì í ṣọ̀rọ̀ èpè o. mú mi ayọ̀ náà ìsìn. ó dààmú tí. mo ń bọ̀ mọ́ mi ẹ ṣé wọ́n mi. Ah, tí mò ń bá sọ ní ìsìn tí ò gbọ́ tó bá wá délẹ̀ tán yìí ọrùn mi náà ló máa dà sí torí mo mọ̀ pé bẹ́ẹ̀ ò lè sàn ẹ̀ mo ṣe pé mo ṣe pé kò lè sàn ẹ̀. ẹ ló mú mi. mo ń gbọ́ yín mà. really? ẹ mọ nǹkan mọ́ mi máa débẹ̀ yẹn láìpẹ́ ẹ mo máa wá rí yín mà. tí mo dẹ̀ níbi tí mo fẹ́ dé báyọ̀ ọlọ́run. igi ayọ̀ mi kò gbọ́dọ̀ wó. nire nire. Um, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ inú mi á dẹ̀ dùn tó bá sòótọ́ fún mi ṣé o fọyín sí ni no má parọ́ fún mi mm-hmm. eh, tó bá yẹ pé yín wà ń bẹ jẹ́ kí n mm-hmm. mọ̀. wọ́n mú ìwà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nǹkan tó kàn wá síbi létí ni pé oya wá sílé wá sílé come on do it. àṣírí <laughs> mm-hmm. ọgán fẹ́ fi ilé ẹ̀. Bayọ̀lé. Rogai. What's happening here? But ó oh, sọ fún mi kò ń bọ̀ mi ò ní láti sọ fún ẹ pé mò ń bọ̀ question tí mo bí ẹni kò dá mi lóhùn what is the meaning of all this. àbọ̀dẹ̀ ni ẹ. Eh, eh, please ma. o fẹ́ wálé onílé láìsọ fún pé ò ń bọ̀. please ẹ jọ̀ọ́ i'm not talking to you Báyọ̀nlé hmm. kí ló ń ṣẹlẹ̀ mi báyìí what's all this. rò pé orí ẹ̀ ò pé. I am still. ṣé nǹkan ṣe ẹ́ ni. I am. ṣé o wà okay. I am still not. Are you mentally sound? I am still not talking to you. And who are you talking to? Who is it to you that you are talking to him? Are you mad? I don't have business with yes. you. Boyfriend. Ta ló fún ẹ boyfriend? Ṣé mo pé mo ṣe dúró látàárọ̀ mi so anything because mo fún yín ní ọ̀wọ̀ ni but because mo ti rí pé ẹ fẹ́ dàbí ìyá sí mi. Orí ẹ̀ ò pé ta ìyá ẹ̀? If you misbehave my disrespect. Ta ni ìyá ẹ̀? Mo rò pé orí ẹ̀ ò pé. Báyọ̀ lé. Adéròkè, má lo ẹ mọ́ kí má lo ẹ fún tani kí má lo ẹ fún tani. mo rò bórí ẹ ò pé. gbé lórí burúkú ẹ lọ sọhùn mo rò pé wọn kọ ẹ lẹ́yìn. ẹwẹ mi máa yà wẹ gọ ẹyin ọmọ aráyè gbogbo rẹ dáadáa kẹ ṣe yìí. tí bàtà yẹn bá bà mí èmi ọmọ aráyè gbogbo rẹ tí bàtà yẹn bá bà mí màá fi ẹ ṣẹ. màá ṣe bàtà bí ẹni wọn fẹ́ mọ̀ wọ́n mi. ẹ wo mi sọ pé kẹ má jà ẹ wo tv o are very expensive ẹ má jẹ kí n kọ kọ pa please. ṣé kò ló máa sọ ni. now you can start. wàhálà wàhálà wàhálà wàhálà ṣé máa sọ́wọ́ pé kó bọ́ta sí. tani kó bọ́ta ah, ah. tani kó bọ́ta. ọ̀tá lè òyàwó ọ̀kú ẹ lẹ́yìn máa kú ẹ bí báyìí. please tell this woman to leave. tell this woman to leave where. Yeah. Is my husband's house. Who is your husband? He is my husband. Orí ẹ̀ ò pé. Èmi ló máa fẹ́. Ọmọdún mélòó ni ẹ̀sọ́ tí wọ́n gbà? Orí ẹ̀ ò pé. Tell her to leave. <laughs> Ìwọ ló máa leave nínú ilé. Oh Jesus. Báyọ̀ lè tell her to go out. Tani wọ́n. Báyọ̀ lè. Báyọ̀ lè. Tell us to leave. What are, are you going? Wọ́n kú ẹ nílé ẹ̀. Ṣé yàwó ṣé yàwó rẹ̀? Ṣé yàwó rẹ̀? Ẹgbọ́n ọmọ rẹ̀. Oye oye ẹgbọ́n ọmọ rẹ̀. Ṣé yàwó rẹ̀? Abílẹ̀ ìyá mi. Ẹgbẹ́ ọmọ rẹ̀ ni mo fi ṣẹ̀. Màá tu ẹ̀ máa ṣe ṣẹ́ fẹ́ ọmọ tó ṣe ní bọ̀tà. Kí ló ṣe fẹ́ fẹ́ ọmọ tó ṣe ní bọ̀tà? Ọmọ ọdún mélòó ni ẹ̀ ò are these people? Má mind ní títí ẹ bó ṣe máa bára wọn jà ní ọmọ àṣetò ẹ. Are they your sisters? Ah, ah. Àwọn kò ní lè ta ni people. Báyọ̀ ni wíì ṣì. Wá What exactly is happening? Kí ló ṣẹlẹ̀ kí ló mú wá ṣe tí wọ́n náà bẹ̀rẹ̀ dúró dé ká tàtàtàtà. Excuse me, I beg your pardon. Kí ló ṣe é mo mọ̀ yín rí ni wọ́n wá ń pariwo. Àsórí ẹ̀ ń pe ni àwọn wo ló ń sọ pé ṣe o mọ̀ rí ṣe o ṣe ọ̀yà wèrè ṣé ó tà láwọn ilé yìí. ṣé ó bá mi ní ṣe mí ní ṣe mí. àwọn ọlọ́ṣẹ́ ni wẹ́ẹ́ wẹ́ẹ́ yàwó rẹ̀ dín lọ ẹ̀ bá má ẹ̀ bá kò sí ẹ̀ bá má ti sẹ̀ lọ. kò sí ìgbàgbé tiẹ̀. ní ní ní ìbò gbàgbé òṣì ìbò ló ń lọ má lọ fo. ẹ ẹ bẹẹ má gbèjà mi ẹ ẹ má gbèjà mi ẹ wá èmi náà gbádùn ọ̀gá wá báyìí jókòó èmi náà gbádùn ọ̀gá mi sáré lọ tàbí ọ̀gá mi sáré lọ tàbí ọ̀gá mi sáré ìfẹ́ onírẹ́ nire. mọ point kọ́ nìyẹn the point is báwo lẹ ṣe mọ̀ because ẹ sílẹ̀ gbà tí gbogbo wàhálà yìí ṣẹlẹ̀ náà. báyọ̀lé tí mi ò bá sílé èwo nínú ọmọ yẹn ni ò ní nọ́mbà mi sọ̀wọ́. but ó wrong ó rò wáyé tọ́mọ́ máa pè é tọ́mọ́ máa report mi fún yín i'm an adult mi kì í ṣe kid náà mi kì í ṣe ọmọ kékeré ṣé o fẹ́ nà mí nísìn. but mami nígbà tí wọ́n report mi fún yín kí ni nǹkan tá yìí sọ fún wọn abẹ́ wa gbà mí ni máa gbọ́ olùkọ́. oyè wẹ́kọ̀ mú ọ yes ok ṣé tí mo bá ti fẹ́ ìkan nínú ọ sílẹ̀ ṣé báyìí máa máa report mi fún yín nìyẹn. gbogbo ẹnu ẹ sọ̀n jàre gbogbo ẹnu ẹ sọ̀n. it shows that ohun ọ̀kì ṣe wife material yes tó bá jẹ́ wife material ni wọ́n ni mo ti wá máa report mi fún yín it's wrong. ọ̀rọ̀ ẹ ti yé mi fine boy looking sexy ọmọ tó wá ń sọ̀hún tó jọ ìyá tó jọ bàbá àmọ́ bàbá ẹ̀ wá fi nǹkan tọ́lọ́run fún kò fi dàgbòrò rú bíi tiẹ̀ báyìí. èmi náà fi dàgbòrò rú mo fi ń tùgbòrò ṣe ni. Eh! yes ó ti yé mi ó wá gbọ́ sórí enough of this ariwo táwọn ọmọ yẹn wá ń pa níbi tí wọ́n bára wọn fa sòròtù lórí ẹ̀ báyọ̀ǹde èmi ò ní lajú mi sílẹ̀ kí n jẹ́ kóbìnrin kankan gbọmọ mọ́ mi lọ́wọ́ torí pé wọn náà rí i pé mo bí púpọ̀ n kò dẹ̀ níṣẹ́ fún mi wá gbọ́ ìwọ àti wọn ẹ ti ṣe tiyín o àṣẹ tèmi wá rèé báyọ̀ǹde ní orí ẹsẹ̀ mi bí mo ti ṣe dúró yìí ṣé nínú mẹ́tẹ̀ẹ̀ta Bímbọ́ Aderonke àti Jumoke, you have to make a pick out of the three. And right now you are making that choice. Tó o bá dẹ̀ ti pick tó o fẹ́ nínú wọn, wàá wá fún mi ní nọ́mbà parent ẹ̀ torí lẹ́nu I mean right now, mo gbọ́dọ̀ get in touch pẹ̀lú parent. You still don't get it, mom? a ní pé kó táwọn èèyàn ṣe ò dá wáì tó máa wá report mi fún yín i'm an adult kò yẹ kó wá report mi fún yín okay tí mo bá ti fẹ́ kọ́ nínú wọn sílẹ̀ ṣé tíjọba ṣe láàrin màtí wọn ṣé máa wá report mi fún yín nìyẹn ẹ ṣe máa wá sílẹ̀ mi láti wá máa settle uh, to differences tó bá wà láàrin wa it's wrong. báyọ̀nlé tó bá ti fẹ́ kàn sí nínú wọn kò ní sí ìjà tó rá àwọn méjì tó kù wọn ní wá sí matrimonial home. kò sí kankan it's over between me and them yes. wọ́n jú mi wọ́n jú mi kó sọ mi kó sọ wà tí o lè ní kankan pọ̀ àbí báyọ̀lé ò tó bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn ní orí ẹsẹ̀ mi kó máa mú kọ́. padà síbi níbo ló lọ. Aderoke, do you know why I am here? Absolutely no. Okay. After gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn, mom called me wọ́n sọ fún mi wípé I have to be serious with one of the ladies tí mò ń kó káàkiri as a matter of urgency mo wá jókòó mo wá rò wípé. má má bínú so nígbà tí mọ́mí béèrè question yẹn lọ́wọ́ hmm. kí ló fi fún wọn lésìn. Ah, mi ò tí dá wọn lóhùn nínú mi mo mọ̀ wípé nínú obìnrin tí mò ń date ìwọ ni mo nífẹ̀ẹ́ jù tó dẹ̀ mọ́ ṣe orí àwọn tó kù yẹn wọ́n kàn ń tira wọn sí mi lọ́rùn ni. okay nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ta ni mo wá bẹ̀ hmm. ìwọ ni àmọ́ wá wò wípé kò ní dáa kí n lọ sọ fún mọ́ọ̀mù wípé Adéronkẹ́ ló wù mí láti fi ṣe aya o kí n wá padà dé ọ̀dọ̀ Adéronkẹ́ pé Adéronkẹ́ will you marry me kádéronkẹ́ wá sọ pé no àbí kádéronkẹ́ wá sọ pé no mi ò ní interest mọ́ reason yẹn tí mo fi kọ́kọ́ wá I'm so sorry for all that happened. Yeah. But before you proceed um, o lè bá mi sún mẹ́yìn as in sún mẹ́yìn díẹ̀ because tó bá jẹ́ pé mm, common sense ni you should understand that kò yẹ kó súnmọ́ mi tó tó tó báyìí débi pé o máa fẹ́ lè máa tẹnu bọ̀ mí lẹ́nu o rí pé kò o rí pé kò make is angry. I'm not angry. Um, Roke. Eh? tó bá try ma gbá ojú ṣóyà wèrè ni mo ní kó sún mẹ́yìn òun ah, ah, náwó bọ̀ òun ṣe òun ṣe kíníkan kíníkan bí yẹmi my lover ṣóyà ẹ ti dàrú ni. Ah, Ronke, I know you are angry sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. tètè bá sun ní tèmi máa gba ojú ẹ súnmẹ́yìn fún mi ojú síwájú mi ó sọ pé ìyá kìnnì kan ó sọ ẹdí ẹbí màlọ súnmẹ́yìn fún move backward. Ronke Ronke is angry ṣé ah, ah. Ronke ò coming back to America ni nígbà tí Eddie Murphy tó test love. no coming back to America ni kọ́kọ́ coming back to Libra ni I said move back. see I think you are sick because tó o bá sick ni with everything tó ti ṣe fún mi pẹ̀lú gbogbo yẹyẹ gbogbo nǹkan tó ti fi ojú mi rí o ò ní kẹsẹ̀ ẹlẹ́sẹ̀ kó máa bọ̀ nílé ìwọ́n máa bá mi sọ jargons are you serious. Uh, um, actually if um, tí mo bá wà nínú shoes ẹ mo máa ṣe ju bó ṣe ṣe lọ. Uh, because kò kí n ṣe gbogbo èèyàn lówó coming back to America you know Eddie Murphy in coming back to America when Eddie Murphy um, was really ready that to just love. That is the exact reason why you are not in my shoe because èmi ò coming back from America I was coming back from Libra. because ò ná ọpọlọ tó bá lọ́pọlọ ni you will not be saying jargons see I'm warning you ṣé gbogbo level tó fẹ́ máa bá mi fà yẹn Emi ti kúrò level yẹn tó bá ń sọ wípé ajá dà ìwọlé ẹ̀kọ́ máa dáhùn tó pé gbogbogbò ìwọlé ẹ̀kọ́ máa dáhùn lóhùn because ajá ni ẹ and I don't want to deal with a dog anymore. wo lẹ́lẹ́mi àpò wojú mi dáadáa tó bá tún try ẹ̀ tó bá tún try tó wá mi wá sí ìbàyẹn o ní láìkọ́ tí máa fojú yẹn just get out kò tó what. mo test love me just like um, Eddie Murphy. ọmọ àfi ayé ẹ test love ó máa fi everything tó máa fi test lọ forí ẹ dàrú and ẹ̀yin náà láì ní tìjú ká ní pé ní tìjú ni tọpọlọ wà níbi tí ẹ wà ní you will not come back ẹ ti wọ white ẹ wá tẹ̀lé lẹ́yìn ẹ tẹ̀lé ajá ọmọ ajá tẹ̀lé ajá lẹ́yìn ẹ wá bẹ̀bẹ̀ orí ti dàrú tí bá tún rí ẹsẹ̀ tí bá tún rí ẹsẹ̀ you make any other effort ẹ jẹ́ láti wá sí wa. nire kí ló ń pa ọ lẹ́kún. Ọlọ́run jẹ́ kébi rógo ẹkún orílẹ̀-èdè yẹn ọ̀dẹ̀ ni ó dà gbogbo kí n wo Yorùbá movie bí a kò máa wo àwọn Yorùbá movie yẹ kó fún ẹ ní five alive ní tóyì Indian film ló máa ń wò. o mọ problem tẹ́yìn méjì ni ẹ wo coming back to America kálẹ̀ wo coming back to America ni ẹ mọ nǹkan tí ojú Eddie Murphy rí kó tó rí true love òun máa regret nǹkan tó ṣe. ṣé ìwọ tí mo mọ̀ dáadáa sori out of ọmọ mẹ́ta out of èèyàn mẹ́ta tó wà lọ́kàn mi òun ti kúrò ní wọn ni. odi ti kúrò ṣé mo sọ fún ẹ pé wà láì ayé ọ̀hún mi o. a tó wù ọ́ nígbà tí mo bá rí true love mi gangan ẹbí ẹdí mo fi ṣe padà rí true love ẹ gbogbo ẹ ló pé ayé mi á wù ẹ. ok. Gbàdáwá máa wá náà jẹ́ ń sáré bá mọ́mì ṣe lọ́ndrì ní sọ fún ti pé tí bá ní mo máa wá mo máa wá ah! jẹ́ sáré fọṣọ ìtàn guy <laughs> wàhálẹ̀ pọ̀ of course you know I love you too. olórí aláyé bàjẹ́ ojú ẹ̀ máa rà ní ayé ẹ̀ máa bàjẹ́ ni tó o bá fi ọmọ mi sílẹ̀ o máa ṣòfò ni ayé ò ní dáa ẹ̀dọ́ ṣé o ti ń sórí ṣé wọ́n rí ọmọ tí wọ́n ń pè lọ́mọ dáadáa ṣé ìyá ẹ̀ lè máa bá sọ̀rọ̀ lórí fóònù kókó àti fóònù mọ́ ìyá ẹ̀ létí èmi sì ń sọ̀rọ̀ lọ ó já mi dànù lórí fóònù. mo mi ta ló máa gbọ́ pọ́n ṣé pé fóònù tó dẹ̀ ṣe máa gbé fóònù sí ti máa receive ẹ̀ mọ́. ẹ pé nìyẹn àbí mò ń bá wí orí ẹ̀ méjèèjì ò jọ pé wọ́n sọ fún kó jáwọ́ lọ́rọ̀ ẹni mo sọ yẹn o ṣe bí ẹni tí mo ń pè lọ́mọ gidi ṣọ́tọ̀ àbí òtàn <laughs> àwa wí tán ó ní kó wá bá òun bì kan wọn ò bí ẹkú rẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ bàbá yàyà bàbá yàyà abeg lock that gate nobody should go out o bẹ́ẹ̀ ni including me pàápàá kò sí anybody tó bá fẹ́ jáde kó yìnbọn mọ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni sọ pé mọ̀. wàhálà àbí mo ṣáà ti try. ó ṣètò wa bò mú lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ó le tún yẹn ni. ó fẹ́ le kò dé tún le babe eh? I don't like the fact that ọ̀dọ́ mú mi ló ń gbé má bínú bọ̀ sórí Yorùbá ní tọmọdé bá tó lọ́kọ ó ń lọ́kọ tó bá tó ń ládàá ó ń ládàá why tó fẹ́ kúrò lọ́dọ̀ mọ̀mísí you are old enough to have your own house try láti get one small apartment kí n dẹ̀ wá máa wọ̀ ẹ́ ilé ìta bá fẹ́ ṣẹ́ ní tèmi nínú ilé mọ̀mísí máa mọ̀ i'm not just cool with it. kí ni nǹkan tó ń gbìyànjú láti kankan. darling tèmi àti ẹ bá ní kàkálẹ̀ méjì abẹ́ mẹ́ta o lè sọ iye ìgbà tèmi àti ẹ ta máa need time together to yẹ mommy mummy call attention into some other things I tell you, if a machine call, káwá in middle of something kí mommy máa Oh yeah, now distraction ni mommy jẹ́ try to get somewhere then male lè máa let me get it right tí mi ò bá get apartment tèmi Oh, ni lè wá wò mí mọ́. you not even talking as if you are ready to settle down èmi tí mo jóbìnrin gan i can't settle for less mo ń sọ fún ẹ pé kó get apartment títí ẹ òun sọ pé ẹ ṣé mi ò lè wá wú ẹ mọ́ ni ah darling tó bá jẹ́ nǹkan tó máa ṣẹlẹ̀ náà ni i don't know but you should just think about it. ó dáhùn nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ mi ò sọ pé mi ò ní kó máa sọ reason fún mi ṣé ò ní lè wá wò mí mọ́ tí mi ò bá ti get apartment tèmi. possible. Uh, do you want us to put an end to this relationship? i don't know i don't know. I need to go. I'm a sọ̀rọ̀ lórí phone. Take good care of you. Uh-huh. You don't need to go. Hold the arrow. nire ni mo fẹ́ o. Nire ring mi kò fẹ́ kọ́ kí ló ṣọkọ mi tí ò gbé kọ́ ọ̀bà tó wá bedroom. mo gbàgbé sùn síbí báyìí náà ni. ṣé okay. òkè. mo wà òkè. Um, ìfẹ́ mi kini ni ìtumọ̀ message to send sórí fún mi kò mi. wo ọkọ mi a lot lo need láti change nínú ilé so many things pàápàá dúró náà kí ni ìtumọ̀ ọbẹ̀ tí màmá máa ń ṣe wà fún wa náà. I don't understand ṣé kí n sọ yìí pé o ò ní owó tó máa fún mi kí n fi sebẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ní ọkọ ìyàwó àbí ọbẹ̀ mi ní odun because I don't understand reason tó yẹ pé màmá màmá gbé oúnjẹ wá fún wa nílé ní gbogbo gbà. o ti ń dàrú mọ́ mi lójú o ìyá tó bí mi lọ́mọ màlá sọ̀rọ̀ ẹ̀yìn. I know. wọ́n kàn ń ràn ẹ́ lọ́wọ́ ni wọ́n ràn wá lọ́wọ́ ni. help. yes. okay sọ fún wọn pé wọ́n ṣe níbi tán ti bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ṣe níbi tán bá dé èmi ò nílò help wọn o mi ò nílò ẹ̀ rà wọ́n tó o bá tún wá ní owó ọbẹ̀ màá mú owó lápò ara mi màá máa dáná fún wa nílé sọ fún màmá ipe kán má ṣèrànlọ́wọ́ mọ́ fún wa jẹ́ kí n dáná fún ọkọ mi ṣé mo ò ṣẹ̀ṣẹ̀ gbé mi níyàwó náà àti fẹ́ra wa nísìn màmá màmá dáná ọbẹ̀ wá sínú ilé. ìfẹ́ mi má sọ fún mi pé òun bá màmá tó bí mi lọ́mọ jù wò. bébì mi ò ṣàwàdà ń bíbà yìí o. èwo ló wú ń bẹ̀ báwo ló ṣe máa dáná fún mi nínú ilé ọkọ mi. ọmọ yorùbá ni ẹ nà án. so. láì ṣègùn ọmọ wa lọ bá ìyá tó bí mi lọ́mọ máa sọ fún wọn wípé ẹ má gbóúnjẹ wá sílé mi mọ́ o no sound absurd now. wàá sọ fún wọn ni láti ìgbà tèmi àti ẹ ti fẹ́ra wa sínú ilé ni màmá ti ń gbóúnjẹ wá fún wa a máa ṣe oúnjẹ wá sínú ilé ah, èmi ò fẹ́ o. ẹ ò mo retí ìwọ máa wá ṣe fún mi hmm? wà á lọ bá màmí wà á wá sọ fún wọn wípé ẹ má gbóúnjẹ wá sílé ọmọ yín mọ́ o torí kò gba ẹnu tèmi àmọ́ màmí ṣì máa máa gbé oúnjẹ wá síbí báyìí màá dẹ̀ ṣì máa jẹ oúnjẹ màmí tó bá gbé wá tí ò bá wù ẹ́ jẹ ìwọ máa jẹ ok. ọlọ́run ẹ máa gbà mí kẹ́ ẹ máa gbà mí kẹ́ ìwọ náà wọ́n lọ́wọ́ ọkọ ni mo tọrọ lọ́wọ́ ẹ̀mí ò tọrọ ọkọ náà ọkọ lélẹ́yìn náà. nírè nírè ni mo fẹ́ o nírè nírè nírè nírè ni mo fẹ́ o nírè nírè. igi ọ̀rọ̀ mi kò gbọ́dọ̀ wọ́. ògún dàbèjé bá ń gbowó wá ẹ̀yin tó láyé sí ẹ̀ ń gbá ẹ̀yin tó láyé sí ẹ̀ ń gbá ìbàdàn ewé gbẹgbẹ ló ní kí ẹgbẹ́ tèmi wá ìbàdàn ewé wúro. ìbàdàn. madam. Hey, eh, madam eh, eh, ẹ má bínú ẹlẹ́mìí méjì ni sẹ́bẹ̀lì ni mo ṣí géètì fún lẹ́ẹ̀kan gba ó lẹ́ wọlé padà. ó dà kórè ò pé lẹ́yìn tí mo dé látọjà ṣọ́wọ́ ti ṣí géètì fún mi bí. gbẹgbẹnu gbẹgbẹnu òṣìṣàn gbà lọ́wọ́ mi. mo sùn ní ìmọ̀. gbà ọbẹ̀ ló wà ń bẹ ẹ̀pọ̀ àwọn nǹkan tó wà ń bẹ lọ dà sínú dustbin bẹ́ẹ̀ yẹn fún mi. madam ṣé o sì kilo. ló ṣe é. ẹ má bínú ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ ní kí ló wà ń bẹ. ìbàdàn lọ dà sí má ní mi lára náà. lọ dà sí dustbin fún mi madam. ah ah lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ yín five ah ah ah ayé mi kí ni lẹ́nu tony ambako oh. ah. ẹ ẹ ẹ lọ ẹ lọ ẹ ibolode ibolode ibolode mẹ́rin gbogbo gbọ́ tẹ̀mí jọ wà má kálọ̀ ló wèrè nìyẹn dúró jàre ibolo wà báyìí jọjọjọ má ra ofúnlójú mọ́ má ra ofúnlójú kankan mọ́ báyìí ó ti zẹ̀ ó ti zẹ̀ kí ni ó ti zẹ̀ ohun tí wàá ṣe fún mi sì ni pé bá mi try bá mi ra fùfú eight kí mo pè fùfú mẹ́jọ so wá níwọ anything ló lè rà ò bá rẹ kọ ò bá rẹ bà ò bá rẹ anything tèmi pé tó o bá ti ra fùfú anything tí wọn náà bá rà má gbọbẹ má gba ọbẹ̀ kankan rárá ọbẹ̀ ti sẹ̀ ń bí báyìí a ti wà ní bàbú we are inside babu. so má bọ̀ sí má bọ̀ má bọ̀ má bọ̀ ah ọlọ́run olódùmarè kò mọ̀ kí n pẹ́ abájọ náà abájọ ojú àlá tí mo la yẹn mo ṣe sùn báyìí tí mo lá pé mo sí géètì mo sí géètì mo sí géètì báyìí ibi tó máa padà parí ọ̀rọ̀ ayé mi sí náà lélẹ́yìn. ìfẹ́ mi o notice nǹkan kan. kí ni. o notice pé oúnjẹ ìdún yàtọ̀ lẹ́nu. ó dẹ̀ yánu ni o. mo náà ti fẹ́ sọ bẹ́ẹ̀. èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀. <laughs> Hmm. I know you are a very good cook but màá mi ṣe yá tì. wọ́n sè tàbá tún rẹ̀ tó mọ jẹ́ sì ju ìyá báyọ̀ lè lọ ah, ajẹ́nu. <laughs> anyway o right mọ́mí ń dáná àánú hmm. ah, wọ́n ń dáná hmm. tẹ̀gàn ní ẹ̀ ṣé o rí bó ṣe sọ yẹn náà ni pé a ah, ní stop wọn until tó bá sọ pé ó tú àwọn wò tá bá ṣe RIP fún màmá báyìí wọn ò ní dáná wọn ò ní yé dáná. ẹ wọ́n tún ní RIP nínú ìta ṣe. ah babe no no no no no no kì í ṣe um, like ikú o no no no báwo ni ṣe máa ah ah èèyàn máa ṣe irú oore báyìí fún mi àwọn máa ní kó kú no way nǹkan tí mo sọ ni pé wọ́n máa dáná yẹn àzẹ̀nà àwọn àdá o àmọ́ mi àdáná. ok No, I love my mom so much. Of course I know. and I love you more. Oh, ẹ you. o. You're ready, I got to go. Mm -hmm. Mm darling. feel me. Why interesting by JLT, miss. But they all lẹ́ẹ̀kan mi ò kàn wò tán Guess what? I got something for you. Yeah. Um, jẹ́ kí n ronú i. just dress it Here. Check it. you are pregnant? Yes, I'm pregnant. Oh, pregnant. congratulations. I'm calling you baby. Oh, yes. Uh, um, baby, what is your name? kí ló ṣẹlẹ̀ ọkùn ẹ̀ calm down. ẹ ṣe fẹ́ kò tí ì lè borúkọ ẹ lè ti máa borúkọ ṣe mọ̀ pa dáyà tẹ̀lé ayé irú ọmọ ti wá ó yẹ kó ti borúkọ tó wọn máa jẹ́ á lè mọ̀ pé ọ̀ òun lè yàtọ̀ yàtọ̀ sí wọn jù. oh my god i'm so happy thank you. hello mami mami ọmọ yìí ti lóyún o. báwo lè ṣe ṣe ok kó wá rí ẹ máa jíṣẹ́ fún òun náà gan thank you ma ẹ ṣe gan ma babe o lè mọ bí màmí ṣe tó tó bá rí bó ṣe pariwo ọmọ wọn lọ yẹ. jẹ jẹ jẹ jẹ gbọràn jàre jẹ gbọràn jàre ah, ah. mo ti mo sọ̀rọ̀ fún ẹ ń mi ò tí ì sọ tán o ti pe mọ́ mi ẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé wà nìkan ló ní ìyá ni kò sí nǹkan kan tó bá nínú pé mo pè mọ́ mi láti. kí ni o bad kí ni o bad báyọ̀nlé kí ni o bad ah! ṣáà tí ẹ lè ní privacy kankan nu léyìí nítorí ọlọ́run àbí kí ni gbogbo eléyìí bá. privacy nínú ọ̀rọ̀ oyún bó pẹ́ bóyá oyún á padà yọ nìyí and again torí pé o mọ plan mi ló ṣe sọ̀kan tó sọ yìí privacy care àmọ́ ń dúró kóyún ga ni tóyún bá ga lásán mo mú ẹ lọ fún pregnancy photo shoot ni kò yẹ wàá mọ̀ kọ́ tí mo fẹ́ ṣe màá ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí ẹ wàá bọ́ra sí òòrùn èmi náà bọ́ra sí òòrùn kùn yá wà bẹ́ẹ̀ àwa jù síta tí màá mi bá rí ṣọ́ọ̀kì yẹn àti pọ̀ jù fún wọn ṣọ́ọ̀kì méjì nìyẹn wọn ò mọ̀ pé ẹ ìyàwó ọmọ wọn ti lóyún ó tún rí pé àwọn ọmọ wọn tún bọ́ra sí òòrùn wọn jẹ́ ká fi ṣọ́ọ̀kì pa gbọ́ mi. jọ gbẹgbẹ sílẹ̀ jọ sílẹ̀ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ tán ìdílé kan màámi kìnnì kan màámi màámi màámi màámi kí ló ṣẹlẹ̀ wọn nìkan lọkùnrin tó máa kọ́kọ́ fẹ́ yàwó tó máa níyà. ah jeez. mi ò angry kí ni book? Ah, god ah god. Farida ò ní bílí pé kò sí ọ̀rọ̀ kankan báyìí tí ọkọ mi ò kì í like i'm not against it Sure, you understand You only buy yẹ sọ̀rọ̀ bó kò yẹ kó jẹ́ gbogbo And they offer you lè máa sọ pé mi àtòun o ìjọba yìí ah, ah. why See, i don't know ọkùnrin láì ṣobìnrin obìnrin oh. mo mọ̀ kó máa ń tọjọ́ kiri èwo ni kọkùnrin ti máa tọrọ tòtòtòtòtò jù <sighs> ó ṣì ń ó ṣì ń rí bákan lára mi because mo rántí pé ìgbà tí mo sì wà láyé gan ọ̀hún bí wàá da gan-an ká máa bá mọ́mì rojú ẹni à mọ́mì tó yẹ pé wọn láwọn máa ti ṣọ́ ẹ lẹ́nu ṣé mọ́mì ráyè ni ọkùnrin ni nà ó. ò mọ nǹkan tó máa ṣe ò máa take easy ni o mi bá advice ẹ bóyá kó pé kó explain fún un pé wò láì bó ṣe ń rojọ́ kiri fún mọ́mísẹ̀ ọkọ tìyàwó lẹ́yìn méjèèjì ọ̀rọ̀ tó bá wà láàrin yín kò yẹ kẹ́lìmbọ́dì tó gbọ́ ọ̀tọ̀ láyé ìyá ọ̀tọ̀ láyé ìyàwó náà it shouldn't be. <laughs> ọ̀rọ̀ ọkọ mi ló ń sọ yẹn mo ti sọ lọ́rọ̀ mo ti jà ní ìjà kò tó rí ẹ̀ change. Ah, ǹjẹ́ o mọ̀ pé látijọ́ tí mo ti fẹ́ ọkọ mi hmm. ìyá ẹ̀ ló máa ń dáná tá à ń jẹnu lẹ́wọ̀n. Hmm? bẹ́ẹ̀ ni. no sọ dáadáa ṣé wọ́n máa ń wọ kitchen ẹ̀ dá o máa ní kọ́ lọ bẹ́ẹ̀ dáná náà. wọ́n máa dáná wọ́n máa fi rán àwọn ọmọ ọ̀dọ́ wọn sí mi wọ́n máa sin ọbẹ̀ báyìí e, ilá ni o ewédú ni o ẹ̀fọ́ ni o ọbẹ̀ ata ni o chicken fish bó ṣe ń ṣe wá nìyẹn. tí yóò bá tún wọ the other hand kò sí big deal níbẹ̀ bí àwọn fẹ́ stress ẹ̀ ni so wọ́n ló máa explain fún ọ pé mọ́ mi o ẹ jẹ́ n stress ara èmi mo lọ́kọ mi. Farida won't understand ọ̀rọ̀ yìí ju bá ṣe ń wò lọ wọ́n bí oṣù mélòó kan mo lálàá kan mo lálàá yẹn aláyẹn lọ báyìí. arábìnrin ẹ̀yin náà ni ẹ̀yin náà ni ẹ má bínú mi ìmọ̀ bóyá ẹ lè yá mi ní ìṣẹ́jú kan ìwé mímọ́ tí mo gbé dání ìwé àìsáyà orí sixty verse one ó sọ wípé dìde tàn ìmọ́lẹ̀ nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé ògo Olúwa yóò sì hàn lára rẹ bí mo ṣe ń bọ̀ látọ̀ nǹkan ni ògolúwa ti tàn sí yín lára a sì mú mi rí àwọn nǹkan kan tó pọ̀ ẹ ẹ má bínú o arábìnrin ẹ ṣe má jẹ ọ̀lẹ inú yín mú ń jẹ mọ́. ọ̀lẹ inú mi. bẹ́ẹ̀ ni torí ohun tí a mú mi rí ni wípé ẹni tó ń dáná fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dá a dúró ẹ ní kó má dáná mọ́ kẹsì má jẹ oúnjẹ mọ́ kò tí ì bàjẹ́ o kò tí ì bàjẹ́ o ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣàfihàn tó bá bàjẹ́ ju báyìí lọ kò ní látúnṣe mọ́ bẹ́ẹ̀ ni amúnrin wípé ẹ̀ ń jẹ nǹkan tí ò tọ́ ìyẹn nìmọ́lẹ̀ tí olúwa tàn sínú ayé yín lọ́wọ́lọ́wọ́ báyìí tí mò ń rí ẹ wo bí ìgbọràn sàn jọbọ rúro ìfetísílẹ̀ ó sàn àgùlọ àlàáfíà olúwa kó bá pẹ̀lú yín. ó ní kí ni mo ṣe mo yà kó gbogbo ọbẹ̀ tí ìyá ṣe wà mo gbé dànù mo bọ́ sọ́jà mo ra gbogbo nǹkan ọbẹ̀ mo ṣe mo pèsè ní freezer mi bẹ́ẹ̀ Farida kò ju bí oṣù méjì sí mẹ́ta tí n bá rò dáadáa tí mo bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ tí mo fi ń mi ṣe ni mo mà lóyún. Khadija ah, kàn lè rí bẹ́ẹ̀ ni ó kàn lè wà coincident lè má jẹ nǹkan tí wọn kò kàn fẹ́ bẹ́ẹ̀ ni. torí dà kò fọ́n ní ẹnu ìmú ti bọ́ ó eh, coincident. but I understand you mo mọ bó ṣe ń fi but all the same ìwọ ni kò lo brain ni ọlọ́run adé dúró tí ọlọ́run àkọ́ ẹ̀ mọ̀ ṣe. ọ̀kẹ́ ìdààmú hmm. ti hmm. gbọ́ ó dà gbọ́ òtẹ́. ẹ náà ní kò máa rìn ẹ bóyá gbé bọ́ọ̀gì tó wà ń dẹnu jáde kó lè sọ aṣọ yẹn kó lọ gbé fún nílé kó dẹ̀ sọ fún yín pé mo ní kó ràn wípé tó bá fi máa di bíi around eleven sí eleven thirty níjọ́ Saturday kó bá mi nílé èmi àti ẹni outing tá a lọ aṣọ tán dẹ̀ mú bẹ́ẹ̀ nìyẹn tó bá dẹ̀ wọ́n báyìí kó pẹ́ ṣùgbọ́n gbogbo tó bá tí wọ́n fẹ́ báyìí kí wọn náà jókòó kó relax ara kó wá dé bá mi. ìrú pé dé ìwọ tiẹ̀ pẹ́ mọ́ mi ẹ̀ ṣe kí n lọ bá wọn rà ṣọ́ ìbírò nǹkan jó lọ rọ nǹkan ẹ ó mọ ìyàwó báyọ̀ ń lé o mọ̀ pé ológe wúwo ni jó lọ fi dára tó bá wù. ìyẹn bẹ́ẹ̀ ẹ machine tó sọ fún mi pé o fẹ́ embroidery àti phoenix àbí sí ṣọ́ọ̀bù ẹ̀ jẹ́ àwò tó bá di next week wednesday lágbára ọlọ́run wá bá mi bó ti mọ̀ pé èmi máa ń gbàgbé nǹkan máa rán mi létí ṣe ti ẹ̀ ń sìn but wednesday lágbára ọlọ́run máa gbé ẹ sínú mọ́tò a lọ gẹ́ẹ̀tì méjèèjì sí ah, ṣọ́ọ̀bù. ẹ ṣe bá mi pẹ́ mà ẹ pẹ́ fún wa mi ní wáyé tí ah, ẹ ṣe gba abúlé àpè ẹ ṣe mà ọmọ èmi náà máa padà sí ṣọ́ọ̀bù. ọlọ́run sọ pé àsìkò tó ó sì pè wọ́n lọ. mọ́mì. bíbélì ní a mú olódodo lọ síwájú ọjọ́ ìbí ẹ̀ ní ẹ̀tọ́ láti hold position kankan nínú ìjọ ọlọ́run. ṣé torí ọ̀rọ̀ akọ kínní ló ṣe ń pariwo tó tó báyìí ló fẹ́ parẹ́ torí ọkọ mi. Ọlọ́run ló ní final say lọ́dọ̀. ṣé mi ò try enough asọkùnrin mi ṣé mi ń ṣe gbogbo ojúṣe mi. kí ni ah! kí ṣe tí ò bá ń ṣe torí àwọn ọmọ mi ni màá ti finú ilé ilẹ̀ màá ti fi ẹ́ sílẹ̀ ìwọ́n má bá ti tiẹ̀ lọ. wọ́n tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ìṣojú àwọn ọ̀tá mi. kí ló ṣẹlẹ̀. Ah, it's my right. i'm sorry mi ò ní interest nínú marriage yìí. ó ti pẹ́ tí àwọn lè jẹ́ kí àfọkànra wa ká ṣe eré lọ́kọláya. Daddy out in uh, Ajá. Ṣé rí ibi tí àǹtí wa ti lọ yan ọkọ ilé tó ní agbára ni? Bẹ́ẹ̀ ni, nínú àwọn ilé tó yẹ kéèyàn máa ṣe àyẹ̀wò dáadáa kó tó tẹ́lẹ̀ wọbẹ̀ pàápàá jùlọ tá a bá ń sọ̀rọ̀ nípa tọkọtaya. Ẹ wo mi ò ní parọ́ fún yín ogun sì ń bọ̀ o àfi kẹ́ ẹ múra gidigidi o. ogun bíi ti báwo. àfa mo fi ọlá mi gbé wọn mọ́mọ́ sílára lọ́sàn mo fi bẹ́ẹ̀ nǹkan kan lè mímọ̀ tó dá mi lójú kò sí bí ogun yẹn ṣe lè le tó téèyàn bá képe ọlọ́run wọ́n yà ń ṣàwùjọ wọn máa bá wa tọ́jú ẹ̀ ṣé wàá rí mo wá bẹ̀rẹ̀ nítorí tó lọ́wọ́ àmọ́ bí wọn sálàsálà ẹ wò àwọn sáde ọlọ́run lára yín àgbà tó náà gbà ọ ètò ìdórí ọlọ́run tá a bá dáṣọ fọ́ọ̀lẹ̀ a máa ń pa lára ni tá a bá la ọ̀lẹ́ níjà a máa ń sìn délé yẹn ẹjọ́ nítorí ọlọ́run àná bí wọ́n mọ̀ wọ́n sálọ sálọ ẹ ṣàṣàánú wa ìjọ nítorí ọlọ́run kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀. ẹgbẹ́ agbẹ́lọ́wọ́ bá tóbi. láwọn akọ́wà ẹja tún gbọ́ lọ́wọ́ àtòbí lẹ́ẹ̀kan sí i ẹjẹ́ ká wá dé ọpẹ́ ẹjẹ́ ká dé ládé. Allahu akbar kabira. sẹ́rí bí tẹ́ ẹ wọ̀ yìí wábi ní ayé tàfíìk ọlọ́run ti jẹ́ ká ẹ̀sìn kò gẹ̀ẹ́rì ọlọ́run ti ṣetán tó fẹ́ fi í mọ̀nà sẹ́rí nǹkan méjì kan wà tí wọ́n sọ fún màá dẹ́fẹ̀kẹ́ dé méjèèjì ẹ má fi ṣeré o láti wákàtí lọ yálà ọkùnrin àbíbìnrin ọmọdé ló ń tàn ní àgbàgbàgbà kódà kò sí bí ó ń tàn ṣe lè súnmọ́ yín tó àjìyà tó bá gbé aṣọ fún yín ẹ dákun ẹ má wò tó bá gbé aṣọ fún yín pé kẹ́ ẹ ràn kẹ́ ẹ wọ̀ sọ́rùn ẹ dákun lábẹ́ bó ti wù kó rí ẹ má tẹ̀lé gbọ́wọ́ gbà lọ́wọ́ tán ẹ wá jẹ́ ìsọ̀ kankan tó bá jẹ́ pé kò wá sí ọgbọ́n tẹ́ ẹ dá sí i tó jẹ́ pé ẹ mọ bẹ́ẹ̀ ṣe kó aṣọ ọ̀hún sóńtàn lọ́wọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ wá ọgbọ́n tẹ́ ẹ lè dá sí tẹ́ ẹ fi yọ̀ǹda aṣọ fẹ́lòmíì tẹ́ ẹ gbé kó sáka nípa débi pé ẹ̀ sí ẹ̀ ní fọrùn kan rárá nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ um, tó bá tó àsìkò tí oyún ti ń gbẹ́nu ilé oṣù kẹsàn-án ẹ dákun ẹ padà máa yọjú sí mi ǹjẹ́ tí mo sọ yẹ yín ọlọ́run tó wá sọ́nà yóò ṣe ìrànlọ́wọ́ yóò bá a ṣe. àwọn aṣọ tẹ̀sán èmi ti gbaṣọ. ìrúkọ ah! mi ló faṣọ ránṣẹ́ sí mi ní àná. Ah! Khadija báwo ló ṣe ń ṣe báyìí báwo ló ṣe ń ṣe báyìí ò ní sọ̀rọ̀ ò ní sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ síta ṣó fẹ́ parẹ́ ṣó fẹ́ ṣe rẹ̀ léṣe ni. Ah! ẹ̀wọ̀ ẹja ṣe máa yẹ ọlọ́run ọba abalá ṣe pé ni ọba fi ni mọ̀nà sí ọlọ́run ọba ó bà ní kò tí ì bàjẹ́ ṣé aláṣọ tẹ́ ẹ gbà ọ́ hmm, ọlọ́run ẹ hmm. á wà yànjú sí mi àmọ́ ìdìmú dáadáa o á jẹ́ a lábẹ́ bó ti wù kó rí láyé lẹ́yìn ilé tẹ̀sí gba ẹ̀dá pẹ̀lú ìgbà kankan mọ́. ṣùgbọ́n gbaṣọ lọ́wọ́ ẹnikẹ́ni o tẹ́mi fúnra ń bá wálé ẹ̀ tí mo kanlẹ̀kùn tí mo gbaṣọ wa má gbaṣọ lọ́wọ́ mi mo fọlọ́run bá bẹ̀rù. ó yá ẹja tẹ́wà nígbà fi sí mi lára. Adérónkẹ́ Rónkẹ́ ìwọ ni mo wá rí mo fẹ́ kó mọ̀ páwọn àtẹnujá ò tọ́dẹ̀ ń parí ẹ̀. Hmm, excuse me ṣé kí n ṣe pé òun try láti mú mi wálẹ̀ as in kémi àti ẹ̀ kájọ settle. Mm kò ṣẹlẹ̀ rí òní délé ayé kọ́rọ̀ lè dùn la fi ń pè káyéfì after all olórí burúkú ta ti torí ẹ̀ destroy relationship ta ti build for years ó ṣáà ti lọ marry ó ti fẹ́ lomi kò dẹ̀ fẹ́ kọ̀ọ̀kan náà àwa mẹ́tẹ̀ẹ̀ta. kò tán ní nǹkan tó sọ náà because èmi náà gbọ́ pé ó ti marry bóyá Khadija tàbí kí ni orúkọ ọmọ tó fẹ́ yẹn but ó marry kò marry ó fẹ́ mi kò fẹ́ mi kò dún èmi i'm just living my life mi ò fẹ́ wàhálà I understand. Ṣé mo pé bọ̀bọ́ yìí náà ló destroy friendship that he built for years? Ni mo fi ní kí n wá bẹ́ẹ̀ ká padà sí bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Àìkọ́rọ̀ tí ò ṣe kó dàrin wa rú. Ṣé ká máa ṣe dáadáa bá yẹn ṣe tẹ́lẹ̀ ká erase gbogbo past yẹn kúrò ká dẹ̀ move on ká dẹ̀ pray for the best. I think you are right. Mo miss ẹ náà. Mo miss ẹ. <laughs> <laughs> Bueno, ẹ da, dáa. So Valde, ṣo ti ní new boyfriend? Ah ah, boyfriend. Yẹ́lò mi kò ń gbà mí. Ah, jọjọ jẹ́ ká. Ilé bá ṣe ṣe <laughs> àbámẹ́ni Ah babe, má worry now. Eh, mo ṣì wá níbi mo lo mi ò ní pẹ́ Of course, now I want to get tẹ̀. You don't worry. <laughs> all right my màá délé me. i love you baby okay bye bye so I tí see your family. wọ́n ọ̀nà tí bẹ́ẹ̀ gẹ́ta ń dá wọn ilé mi kò lọ rán eh, má jẹ́ kó kàn mí lára o lóde àìní ṣé bíi bẹ́ẹ̀ náà ni. Ah, anyway um, Farida kí ló wá fẹ́ ṣe sílẹ̀ yìí sí. mo máa lọ jó ni. ok good jíjó yẹn ni kò lọ jó please má fún yàn o. òfò ni aṣọ ilé ọlọ́run jẹ́ kí n fi yàn kí n lọ gbàṣọ fi yàn kí n kàn náà pa ènìyàn lọ ẹsẹ̀ ènìyàn lọ kàn ọlọ́pàá gbé mi lọ. mo lọ jó ni. anyway it's fine ọlọ́run ṣàánú wọn ó ṣàtì ní wọ́n tún tún pè mí gan wọ́n tún bi mí pé ṣé mo ti ránṣọ mi oníkan máa wọ̀ rẹ̀ pé ó wà lọ́dọ̀ télọ̀. ọlọ́run bàbá lò wọ́n pa lóyún tí bá máa yọ sí wọn bá lé ọ̀tá òde alẹ́ mi má dẹ́ yìí láàrin iṣẹ́ mi nínú bísínẹ́sì ní ìta ti yan kọ́ ni ọlọ́run bàbá lò wọ́n pa gbogbo ẹ tó bá láàrin ráyè ṣe láyé wa ọlọ́run máa. ni mo fẹ́ onírẹ́ nírẹ́ ìfẹ́ onírẹ̀lẹ̀. Igi ọ̀rọ̀ bí nǹkan gbọ́dọ̀ wá. Igi ah, mo ti pé èmi náà mọ um, torí ẹ̀ náà mo ṣe ń sáré bọ̀ ẹ má bínú pé mo pẹ́ um, traffic dẹ̀yìn torí ẹ̀ ló ṣe sáré bọ̀ ẹ má bínú ma. tó bá jẹ́ ìyá ẹ̀ àbí ìyá aláya ẹ̀ ló fún ẹ ní time pé ìwọ àtòun ń lọ sí ibì kan tó invite her out ta ni patent out ẹ̀ wọ́n wá máa bọ̀ ní at own pace and time you are very stupid. i'm sorry ma. Khadija mo ṣọ́ọ̀pọ̀ ṣì mọ ọ̀nà tó gbà wọ compound yìí so you better leave now. mọ́mí má bínú mà pátì tí iná àjọ ń lọ náà ni mo múra ẹ̀ dé mo mọ̀ pé mo pẹ́ ẹ má bínú ẹ jù. mi mọ̀ pé yẹ electric gum ojú àbò fi super glue láìlì tẹ̀ pa ni ò ṣe rí wípé aṣọ pátì yẹn ló wọ̀ sọ́run èmi ò bèrè excuses kankan lọ́wọ́ ẹ̀ káàdì àbíkí náà sọ ẹ̀ mo ṣọ̀pọ̀ ṣì mọ́ ibi tó gbà wọlé ọ̀yà. o fẹ́ kí n wá ó fẹ́ kí n kó fún ẹ kó tó mọ̀ pé mo ní kó jáde nínú compound yìí. ṣó nígbà tí wàá kó gbàjú fún ẹ ni. nígbà tí wàá ní kó fi ẹ sí ìta. ọgbẹ́ni kò mi ìfẹ́ gbà àbúrò eléyìí dàrú ni and mind you wọ́n street yìí dáadáa ìjọ tí n bá gbọ́ tó bá dé etí ìgbọ́ mi wípé o ṣèṣì ṣe mistake mistake mo kó gba street yìí kọjá àwọn tó ní ẹ wọ́n máa sọ́ọ̀rì fún wọn mo fẹ́ o nírẹ́ nírẹ́ ìdí ọ̀tọ̀ orí bó ti ṣe rí jẹ́ opó ni akíndánidání ìyá fọ́ká ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ mọ́dà fọ́ká. mọ́mí mo rò pé ìyàwó ọkọ̀ báyìí lè mú un sí. orí ẹ ni ò pé ìwọ ló máa sọ fún mi pé ojú títì ni mọ́tò ń gbà lóṣogbo ìwọ ló máa jẹ́ kí n mọ̀ pé kò sí airport ní ìpínlẹ̀ ọ̀jẹ̀ ń tí mo gbà sí nìyẹn ẹlẹ́nu gbọ̀rọ̀ kó ṣàlàyé fún mi àwọn èké ìbìdùn mi mọ tí mo gbé ẹnu yín sí ọ̀rọ̀ nínú orí yín ni kẹ́ẹ̀bẹ̀. nírẹ̀ nírẹ̀ ìrọ̀fẹ́ o calm down ọ̀dọ̀ mọ́ mi ni mo ti mọ̀ tó bá rí embarrassment tí wọ́n mi fi ojú mi rí ní ẹni. Khadijat níbo ló ti rí aṣọ tó wọ̀. aṣọ tí mọ́mí fún mi náà ni mo wọ̀. Khadijat tó o pa ẹ̀rọ fún mi mo fi gbogbo nǹkan tí mo fẹ́ dà nílé ayé mi mo fi búra wàá regret ipò ọmọ mi níbo ló ti rí aṣọ tó wọ̀ sọ́rọ̀ ẹ̀. wo wo aṣọ tí mọ́mí send sí mi ni tó fi ránṣẹ́ sí mi pé kí n wọ̀ wá pa àjọ ní pàtí ni. Khadijat ṣé o mọ̀ pé ò rí mi báyìí rí mo ń béèrè lọ́wọ́ ẹ for the last time níbo ló ti rí aṣọ tó wọ̀ yìí. honey. jọ̀rọ̀ kí ni nǹkan tí màmí ṣe fún ẹ kankan tó kàn fi fẹ́ dàárín ọmọ àti ìyá. mi ìdárin yín rò. ìyá mi ni mo lè le fún ẹ o sọ ń gbà yín o sọ wípé kí n sọ fún ìyá tó bí mi lọ́mọ pé kó má gbóúnjẹ wá sínú ilé mi mọ́ ìyá tó bí mi lọ́mọ ò ṣáà lè fẹ́ pa mí kò lè poison oúnjẹ fún mi bó ṣe jẹ́ wípé ó búwo lẹ́nu mi láti sọ mo padà sọ fún ìyá yẹn ni ó dẹ̀ bọ́ sí mi lẹ́nu torí pé wọn ò fẹ́ wà nípa náà tó wo nǹkan tó tún ṣe kí ló dé tẹ̀yìn obìnrin fẹ́ sàwọ̀ ọkùnrin di wèrè kí ni nǹkan tá a ṣe fún yín gangan ìyá tó bímọ ẹ̀ dẹ̀ wọbẹ̀ ẹ̀ dédé dàrú kí ló ṣẹlẹ̀ gangan kí ni màámi ṣe fún ẹ ṣé káwọ ọkùnrin sọ wípé a má rè mọ́ ni kẹ má bàa da àárín ọmọ àtìyàwó. Kí ni màá mi ṣe Ìwọ inú wo ni o ba bí ẹ? To the extent pé o gbé ọwọ́ ẹ̀ sókè o nà ìyàwó ẹ̀ bẹ́ẹ̀. What kind of a man are you? Ọkàn tí ẹ yé mi kò dẹ̀ máa wo mi ò gbé ọwọ́ mi sókè nà Khadijat First mi mi mọ nǹkan tó ṣe mí èmi gan ti ń regret nǹkan tí mo ṣe báyìí. anyway you are lucky ìyàwó ẹ̀ àtọmọ ẹ̀ wà òkè. Ah, thank God thank God thank God. àmọ́ má jẹ́ kí irú ẹ̀ tún ṣòro lọ́wọ́ ẹ̀ mọ́ because next time you might not be this lucky o. àwọn ò kí n ṣe lè fún yan. àìwí fine o um, lè wá máa lọ that's okay. mira kí n máa lọ níwọ tí mo rò pé ìwà bá mi bẹ wife mi. mi ò lè ẹ́ bàbá ẹ̀bẹ̀ ìyàwó ẹ̀ o ṣòtúrí bí ilẹ̀ ṣá. but miriam bíìlì yẹn pọ̀ díẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ o máa pọ̀ bó ṣe nà ìyàwó ẹ̀ tó nà lówó torí yẹn so next time tó bá mọ iye owó o sùn ó máa mọ̀ pé òòdùn nínú gbọ́wọ́ ẹ̀ sókè nà ìyàwó ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni kò lè sí nǹkan tó lè change you are going to pay it. really. yes. nire nire ni mo mo ń gbọ́ ẹ masami. másàmì másàmì mi tẹ mọ ibi tí mo fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀ kọ́ sí bọ̀kọ̀ mi like four hours tí n bá ṣetán máa pè mo ní máa pè járe wàhálà ẹ̀ pọ̀ kò burú <laughs> mira. Uh-uh. Yeah, baby. <laughs> ṣé bèbè ń kéèkì. wo tí ẹ yé mi ó ń kíkì ó ń kíkì but now i think Oh, àyídà kò yé mi jàre ṣàwà ń bẹ̀. Khadija tí. ó dà pé ọ̀rẹ́ wa tó nǹkan tí èèyàn fẹ́ mójútó báyìí èwo ni bèbè ń kíkì ńgbà kan ẹ̀sìn kò kíkì ló ń Shelley. ìwọ tí mo mọ̀ pé ò lè fọ́ra rẹ̀ ṣeré but there's one thing i notice about you nowadays ni pé o kàn ṣáà gbogbo ọ̀rẹ́ bíi pé yàn kàn tiẹ̀ bìkítà o kàn tiẹ̀ kí ẹ̀. ọkọ yìí dà kó tiẹ̀ yé mi wọ́n ṣàwà ń bẹ̀. ẹ ti dà ti dà ṣe bí lèmi ló wà o ò ní mm. problem èmi ò ní lajú mi sílẹ̀ kíta lùbọ̀kọ o ò lọ́bì kankan o o ò mm. lọ lé bẹ́ẹ̀ ni sọ fún yẹn o ò lọ ló máa sùn sí o tílẹ̀ bá ti mọ́ bà èmi àti à ń lọ sí hospital ni ó yá pọ́kọ ẹ kó sọ pé òwà lè kó wà lọ́dọ̀ mi. ah <coughs> mi ò ní mi ń lọ mi ìdẹ́ ní mẹ̀sùn bí but condition méjì ni. kí ni. àkọ́kọ́ wàá mi fúnra ẹ̀ tàtọ́ ń gbé ibi ni màá sọ. ẹlẹ́ẹ̀kejì sórí pọ́ńdò ẹ̀yìn tó máa ń fẹ́ lẹ́yìn àtàwọn ẹ̀fọ́ tó máa ń kó oríṣiríṣi sínú ẹ̀ tó bá ti ṣọ́ àṣọ. oh serious tó bá jẹ́ pé condition méjì tó fẹ́ gbé mi sí ni mi ní problem. kò jẹ́rìí ẹ̀ my sister. mo máa pọ̀ ẹ̀ ṣeré ẹ̀fọ́ tó fẹ́ jẹ yẹn gbogbo ẹ̀ ọmọ kò má sí ní má dá lóṣù rẹ̀. èyí mọ̀ ní. farabalẹ̀ o. okay now. gbà ọmọ kò lọ sí pharmacy kò lọ get àwọn drugs yẹn fún woman yẹn and after the mi fẹ́ gbọ́n kankan lọ́wọ́ woman yẹn mọ́ for now. ẹ bóyá kí wọ́n excuse wa kí n bá mi sọ àwọn kan privately. Ah, ẹ̀gbọ́n mi ni kò sí nǹkan tí màá sọ fún mi tí mi ò ní padà sọ fún ẹ wò òun wọn kí n dọ́dọ̀ ẹ lè. ok wàhálà dẹ́n. Uh, actually, um, with all the tests that you go on, that is she, scan that she, I realized pé it's overdue. That's the situation right now. So, and we need to act fast. The only thing I need láti ṣe is I need láti ṣe a serious session. So, and we have to do it as quickly as we can. Okay. It's more. It's fresh. No problem. Ẹ má jẹ́ okay? pọ̀. Okay. So, even tẹ́ bá lè padà wá lé ni. Olanfilori, please. Okay. To save the life of the baby and yourself. That's all. All right. ṣẹ́rí màmá gbọ́dọ̀ pé òun bá yín sọ̀rọ̀ débi pé mo fẹ́ fún yín fún láti kọ́ ẹ ṣe. wọ́n wọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe wọ́n wọ́n wọ́n ṣòro yìí ó yẹ kí n ti bímọ ó yẹ kí n lọ ṣe cs mi màmá kan wá tí mi mọ bí ni mi mú kó tó fẹ́ fi mí ṣe o má jẹ́ kí pàṣẹ sórí tó bá ro tèmi ro tọmọ inú mi ṣàmúlò jọ tó lọ lọ mo kàn máa pẹ gbọ́n mi ni. ojú ló ń rojú ṣàwọn ṣùgbọ́n àti ah, máa bá wọn máa pa mi. mi ò ní sọ fún wọn ṣùgbọ́n Melisa. Melisa o ṣe. O Zero eight zero. Nire nire. Seven Ni mo fẹ́ o, nire nire. Ni mo fẹ́ o, nire nire. Èmi ní sóòrí mi ni. igi ọ̀rọ̀ mi kò gbọ́dọ̀ wọ́. ó dà pé ojú ẹ̀fọ́ ṣó dá mi mọ̀ ni ta ló sọ bẹ́ẹ̀ wọ́n mi yí wò ó dà pé olórí burúkú ni yíyọ àtúntò àti ìyá wèrè tẹjọ́ ń tẹjọ́ ó má tì ìwọlé ìtúnṣe yín mi ò gbé léyìn tó bá ṣe ṣe náà bá ti wá sílẹ̀ olórí burúkú ni àjọ ìfowópamọ́ ìyá bá náà lẹ kásán. kí ló ṣẹlẹ̀ tí wọ́n ń pariwo nínú ilé mi. ẹ bọ́ ṣe ń tẹ́wọ́ pẹ̀ tó ń tẹ́wọ́ pẹ̀ èyí tó ẹ̀kọ́ àṣírí ti tú àti mọ orí èèyàn tẹ jẹ́ ìwé mi ò bá yín lẹ́jọ́ o àbúrò mi tó wà lọ́dọ̀ òun ni kẹ́ gbé síta akílódé ìkà ọ̀dájọ́ ibi ọmọ ni ṣé dókítà lẹ́yìn ni ṣé dókítà ní mo béèrè kó tẹ̀ lè dùn mí ìgbà tẹ́ fi rùmí kan tó tẹ́ fi ba yí ọmọ yín jẹ yín òpònú yẹn mo dọ́dún ẹ̀ mo délé mo mi dà Eh, kò sí nǹkan kan tó ṣe mí ìmọ̀rí tó wọ ọwọ́ lálàáfíà yóò ṣìyá ìkà. dunu <laughs> kí ni mo ṣe fún ẹ̀gọ́ngàn tí mo fi deserve gbogbo àdúrà èébú tó ń rọ̀jò ẹ̀ lé mi lórí abiyamọ ni mí mo dẹ̀ mọ nǹkan tó tọ́ àbúrò ẹni lóòótọ́ but ìyàwó ọmọ mi ni bẹ́ẹ̀ ni nígbà tí dókítà sọ pé CS ò fi máa bímọ èmi dẹ̀ mọ ọlọ́run tí mò ń sìn mo gbọ́ ọlọ́run gbọ́ wípé níwọ̀n ìgbà tí wọn kì í fa bẹ́gbẹ̀bí ewúrẹ́ tán kì í fa bẹ́gbẹ̀bí àgùntàn mo mọ̀ pé kò sí nǹkan kan tí gbàdúrà ò kà. ṣé ìmọ̀ pé àwọn ìkàlẹ́ lọ́ọ́ máa ń dùn lẹ́nu wọn jù ṣé dókítà lẹ́yìn kò lè dùn mí fún yín bẹ́ẹ̀ bá ti bá yí ọmọ yín jẹ ẹ má bá yí àwa jẹ ẹ dẹ́jú ṣá ẹ ti ẹ̀ wọ́n pé kò sí ìyá kò sí bàbá fáwọn méjèèjì èmi àti ẹ̀yin nìkan náà ni ìyá ti kú bàbá ti kú ẹ tún fẹ́ pa kí ládùúrà ṣe tì ẹ̀yin ni dókítà ṣé dókítà ní yín ni ok kò sí nǹkan tádúrà ṣe tí lóòótọ́ ọ̀rọ̀ yín ti yé mi ẹ gborí tán mi láǹbìrìjì lọ kẹ lọ kó sódò kẹ sọ pé kọ́lọ́n wa yọ yín bẹ̀ hàn inú ẹ ẹ ráwọn wèrè ẹ bá kọ́pọ̀rọ̀ mi jáde jàre ẹ bá kọ́pọ̀rọ̀ mi jáde kẹ bá kọ́ jáde má pariwo ládùúgbò yà gbọ́ wọ́n mọ̀ kọ́tà ṣe tilé fi jóná ọjọ́ tàbá rí ibà níbí wọlé ẹ bá ń gbé bọ́tà. kí n lọ sórí tọ́jú mi lánàá. ẹ lọ para yín ó ti ẹ̀ da ó da ẹ wo mi tẹ̀ bá yín lẹ́jọ́ mọ́ má bọ̀ má bọ̀ pẹ̀lẹ́ rọra gbẹ́sẹ̀ mi lọ́wọ́ yín méjèèjì ẹ̀ pàápàá pè ẹ̀yìn olórí ìlú kan tó náà kò tẹ̀ lé ìlú tó tọ́ fún ìgbà tí gbogbo yín jẹ́. Ah! Igi ọ̀rọ̀ mi kò gbọ́dọ̀ wọ́. Nire, nire, mo fẹ́ wọn. Nire, nire, ni mo fẹ́ wọn. Nire, nire. Bẹ́ẹ̀ kí mo ṣe ń lọ, kí ọkọ máa lọ kúrò sí orí àwọn ọmọ ìlú máa lọ. Ẹ má gbé wọn lọ, ẹ wà. Ẹ wá ṣé bàbá yín àti ìyá yín lọ ra mọ́tò fún yín? Nire, nire, nire, kìkì ọ̀rọ̀ mi kò gbọ́dọ̀ wá. igi ara mi kò gbọ́dọ̀ wó. Nire nire. Sorry. Sorry. Sorry. Sorry. Sorry. Sorry. Sorry. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa mú múra. ẹni ọlọ́dà kò sẹ́ni tó lè mú ayé kò lè gbà mi ọ̀rọ̀. cuộc ba thảo ước lẹ wá ṣe ẹ wá wo lẹ wò bí oníṣẹ́ yín ti jẹ́ ẹ máa lọ eléyìí bó ṣe rere ló máa sọ ni kò sí nǹkan tẹ máa ṣe. ó ya hospital lọ wá ìyàwó ọmọ mi ṣáà ní àbí má ṣáà ṣáájú. tẹ bá mọ̀ pé ìyàwó ọmọ yín ni ẹ̀dẹ̀ kí n pa yín lórí ẹ bọ́ta tẹ́ bá bọ́ta gbogbo nǹkan tẹ́ sè gbogbo ìwà burúkú tẹ́ wù máa ròyìn fúgbà yín máa gbọ́ ẹ bọ́ta tó nígbà tẹ́ máa sọ pé ọmọ kan rọjú mọ́ yín ọmọ tó tó yín bu yín kí lẹ wá wò ẹ tún wá wò eléyìí ò lè kò sí nǹkan tó máa ṣe gbogbo èròǹgbà lọ́kàn yín kò lè ṣẹ láṣẹ ọlọ́run kò lè ṣẹ ẹ bọ́ta kẹ pàṣẹ fújà lọ wọn yẹ ọkọ òṣì èlé kò ní kú lágbára ọlọ́run bó ṣe rúre ló máa sọ ọ́ re ẹ calm down you dey suffer everything will be right. nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ni pé she's actually overdue. ṣé tẹ̀mọ̀ pé tí èèyàn bá ti situation bẹ́ẹ̀ placenta máa bẹ̀rẹ̀ sí mi malfunction Obo omi inú ara ó máa dry so tá a bá lè tètè ṣe nǹkan tó yẹ ká infection máa máa come into the room so I need that ṣe cesarean a serious session kí lè dúró wò ó ẹ ṣe. ẹ á ní ìdọ̀kọ̀ wọn ni tó máa ń what ẹ wọ ìfìyẹn lọkọ òkú lọkọ èmi lọkọ èmi nìyá àbúrò mi ni àwọn ẹ lọ gbé ẹ lọ gbé dọ́kúmẹ̀ntì wọn máa sáìn ni tẹ́gbọ́n ní kí n tọwọ́ bọ̀ mi máa tọwọ́ bọ̀ yìí fún yín. dókítà ewu wa ní ìfọkànbalẹ̀ tẹ́gbọ́n lè fẹ́ kí n pe lọ́ọ̀yà mi ni màá pe lọ́ọ̀yà mi. no no it's fine it's fine tó bá ti jẹ́ pé ẹ ti ready láti sign mo ti ready then that's fine ẹ jẹ́ kí n pe ọ̀sán. ẹ last time ẹ wá bá mi kí ẹ tíátà yẹn so àwọn gbé màdàmú emergency time fẹ́ o ní ẹni rẹ̀ igi ọ̀rọ̀ bí kò gbọ́dọ̀ wá. mo wá wò pẹ̀lú ọmọ. kò lè yà mí lẹ́nu fún ẹ torí ìwà tí mọ́mí ẹ̀ kankan náà lè fi jọra yín ìwà tó fẹ́ sọ̀rọ̀ sí àwọn ń tẹ́wọ́ àwọn náà tó bá fẹ́ wà bí wọn náà bó ṣe máa tẹ́wọ́ nìyẹn wo o ò lọ́mọ ń bí o ò dẹ̀ níyàwó ń bí bí mo ṣe wá ń dijú mi yìí ojú tí mo fẹ́ di bí mo bá ṣe ń là ẹ bọ́ síta ẹ bọ́ síta. mọ́mí dáná ẹ ọ ó tó kẹ́ bínú ẹ jọ nítorí ọlọ́run ọlọ́run la fi bẹ̀ wíwá tàwábì náà ẹ máa rí pọ́nà ti realize mistake ẹ ṣé bó ṣe máa ṣe tẹ́lẹ̀ ni tí ẹ ti bá ẹ náà wò ṣe ti rí ẹ jọ nítorí ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín gbogbo ohun tẹ bá ṣe fún wa níbí ara wa gbà o ara tẹ bá fi wá dá ń bì ọlọ́run ara wa gbà. ṣé ẹ ń bára yín sòótọ́ ọ̀rọ̀ ni ẹ kọjọ́ ń ṣe ọ̀rẹ́ kò sí òtítọ́ ọ̀rọ̀ báyìí tó máa tẹnu wọn jáde tó máa bá sọ. mo máa ń bá a sọ̀rọ̀ o mo ń bá a sọ̀rọ̀ gidigidi òun ló jókòó yìí ojú àti ẹlẹ́dàá ẹ̀ tó mo máa ń bá a sọ̀rọ̀ ẹ òun náà léèrè sọ̀rọ̀ sincerely ah mo ti ń regret nǹkan tí mo ṣe torí ọlọ́run ẹ jẹ́ kí n rí wife mi àtọmọ mi please. ẹ jọ nítorí ọ̀nà. ẹ wo mo ti gbẹ́bẹ̀ yín mo ti gbọ́ mi ìgbà ni ìgbà tó ń sọ mi pé mo ṣe ṣé wo lè gbaru ẹ̀ wọn náà fẹ́ ṣe acs fún mi ẹ wá mú ọmọ lọ́mọ. ẹ ti mọ́lé tó bá kú ń ṣé fi ṣe máa tẹ́sílẹ̀ ṣètẹ̀ máa máa bẹ̀bẹ̀ ni. Ah, ah ẹ ti ń ya wèrè o. ohun tó ń ṣe ju wèrè lọ I just want to tell you that I'm sorry for everything I've done. ẹ jọ òtítọ́ ah. mo ti rí bẹ́ẹ̀ tó àtòdé ẹ ó bọ̀ ẹ ó ṣe mu ó sùn. ká máa ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ tó fi nílẹ̀ náà ló máa fi lé. ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ẹ jọ nítorí Ọlọ́run ẹ tẹ̀ wo tọ̀rẹ́ mi ẹ wò ẹ jọ ń dodo lọ. ṣé ìgbà tó ń bọ̀ yé ọmọ kò ń bọ̀ mi. mọ̀kẹ́. àbájọ kí la tún wá ń sọ. fífún kí yẹ mọ̀ kò lè dá dúró lọ́wọ́ tó wà yìí. wálé ṣo fẹ́ gbòòtọ̀ rẹ̀ kí lórí lọ́wọ́ mi remote. ẹ nǹkan tí yẹn ń lò fún ni ẹ bá ṣe tẹ́ bá ń tilẹ̀. ohun tó ń lò fún jùjú bẹ́ẹ̀ lọ ẹ wá nà torí ọlọ́ ẹ má ṣe báyìí nà hello. hello kadijat mo ń gbọ́ ẹ. farida àbáyọ mi ti fẹ́ pa mí àtàrọ̀ kùtùkùtù báyìí ló ti bẹ̀rẹ̀ wèrè pẹ̀lú mi ó ti fẹ́ pa mí. òbí fọkàn rẹ balẹ̀. níbo ló wà níbo ló wà jọ máa bọ̀ níbo ló wà. lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ mi ò sí lẹ́kọ̀ọ́ àmọ́ tí n bá ti padà dé in tí mi ò bá wọlé dé lálẹ́ yìí máa jíde láàárọ̀ la tí n bá ti dé báyìí mò ń bọ̀ wá bá ẹni eléyìí ti di madness o eléyìí ò ń ṣe love mọ́ o kí ló dé ṣó fẹ́ pa ẹ́ ni pa á lè ní pa lọ́la ó fẹ́ fọ́ ẹ lójú nìyẹn wòwò ṣàfara ẹ balẹ̀ tí n bá ti ń wo ìkó yìí láàárọ̀ la ọ̀dọ̀ ẹni mò ń bọ̀ straight ṣùgbọ́n rọjúrọjú ikú ò ní pa ẹ kò ní pè mí náà ṣàfọkàn ara ẹ balẹ̀ máa rí ẹ. ta ló pè wí ní bá sọ̀rọ̀ tẹlifà bá sọ̀rọ̀ tẹlifà bá sọ̀rọ̀. ti padà. ṣé fẹ́ pa ọmọ ọlọ́mọ ni. ó ti pa mí ó ti pa mí ó ti pa mí. ìwọ bàbá ẹ wo ohun tí màá bá ẹ fà ṣé fẹ́ pa ọmọ ọlọ́mọ ni kí ni nǹkan tó ń ṣe ẹ náà. bẹ́ẹ̀ náà ìpẹ́ta lọ́pẹ́ èmi lọ́sẹ̀ mẹ́sẹ̀jì sí kí ni problem ẹ náà. jọ́ndọ̀ lọ́n dìde. why you like this? ngbàgbọ́ àti woman beater all the time ó fẹ́ pa ọmọ ọlọ́mọ ni. báyọ̀ lè má bójú mi jẹ́ náà mo mọ gbogbo wàhálà àti ìdààmú tí mo ṣe pẹ̀lú ẹ̀bẹ̀ ìdọ̀bálẹ̀ ìnàró kó tó di pé wọ́n fi obìnrin àtọmọ̀ ẹ̀ sílẹ̀ fún wa ṣùgbọ́n sọmí ní òbúrúkú lọ́dọ̀ mọ̀lẹ́bí arábìnrin yìí ni ojoojúmọ́ ojoojúmọ́ ó máa máa lu ọmọ máa lu ìyàwó ẹ̀ aláìlójú ti ọkùnrin òpònú àníwọ náà jẹ̀bi lọ́wọ́ ẹ̀ ṣé kò ní mọ̀lẹ́bí tó lè lọ bá ni ṣé ò ní ni gbogbo ìgbà pẹ́ẹ́jú sọ̀rọ̀ ẹ̀dẹ́ mọ́sítà sínú ilé ó máa pa ẹ̀. I love my husband mi ò lè fọkàn mi sílẹ̀. Ah. I love my husband I can't leave my husband. Oh. owó ẹ̀ṣẹ̀ yé mi ní báyìí rúùtù ni ẹ abọ́kọ̀ buhari owó ẹ̀ṣẹ̀ yé mi ní ìwọ tiẹ̀ ohun tí màá fojú ẹ rí. Vamos <laughs> ver ẹ I promise not to do this again. Wàhálà never do this again, okay? Okay, baby. Mi ní ṣe irú nǹkan báyìí I'm so sorry. I love you. I love you, mom. I love you. I love you. Má kì í ṣe pé mama I'm sorry mi kì í mọ̀ kó tó máa ń ṣe mi tí máa fi ń bínú dé I'm so sorry. Okay. Ọmọ kan. jẹ́ kí n lọ gbé okay okay. i'm sorry ṣé o ti dárí jì of course. <laughs> i love you. i love you more. nire nire ni mo nire nire nire nire. <laughs> my baby come come come. oh, oh darling. I'm so sorry. Jẹ́ Oh, mo máa ní ìdẹ̀ ìrúṣẹ́ ọkọ mi. Sọ̀rọ̀ mọ́tò dídì. Sweetie, mommy's here, mommy's here, mommy's here, mommy's here. kò sẹ́ni tó lè mú un. Oh, ayé kò lè gbà kádàrádà oh, kò lè fọwọ́ àgọ́ sẹ́yìn. iṣẹ́ ọkọ mi. wọ́n rán mi sí ẹ̀rù wá ń bà mí láti jẹ iṣẹ́ tó ní kí n jẹ́ fún yín. síbẹ̀ mi ni mo bí ẹ àti pé irú iṣẹ́ wo náà rún ẹ sí mi ta ló rún ẹ sí mi tẹ́rù ń bá ẹ láti jíṣẹ́. irú iṣẹ́ tó jẹ́ náà ló fi ń bà mí lẹ́rù wọ́n ní gbogbo nǹkan tí mo fẹ́ mọ̀ pátápátá wípé tí mo bá ti wọ́n ní tí mo bá ti fi kíní hàn yìí wípé gbogbo nǹkan tí mo fẹ́ mọ̀ lẹ máa sọ fún mi. Báyọ̀lé. kí ni mo ṣe fún ẹ? ṣe fún ẹ tó fi gbọ́n nílé ìyọsí mi. Ah. Ah, ayé máa burú o. Ikú ti pa ẹ́, wò ó, nínú ilé yìí, olóyún mọ́ mi lára, kí ló fẹ́ kí n ṣe fún ẹ gan tí mi ṣe fún ẹ? Fọkàn balẹ̀. Bàbá ńlá ẹnìkọ̀ọ̀kan nínú ilé yìí ò lè gbẹ́ lọ́wọ́ mi, ikú ti pa ẹ́, ikú ló máa pa ẹ́, màá lù ẹ́ tó pé fọkànbalẹ̀ yín ọmọlọ́mọ lẹ́jọ́ fọkànbalẹ̀ jọ ẹnì kankan ò pẹ́ ẹnì kankan nílé èmi mo fún lóyún ó dẹ̀ ti lóyún ní ẹ̀ kò sí kan tẹ́ni kẹrin máa ṣe. ó fún lóyún ṣé à ń ṣeré ni ọmọ ìyá mi ọmọ bàbá mi ló fẹ́ fún lóyún <laughs> oríṣiríṣi ara mi èrè rí ọmọ ìyá mi àbúrò tèmi tí gbogbo ẹ bá tẹ̀ wá máa lóyún fún ẹ ọ̀rọ̀bìnrin mi lóyún fún ẹ ọmọ ìyá tèmi lọ fún lóyún tó bá tiẹ̀ máa ṣòṣì wọ́n máa fún yàn lóyún ó wá jẹ́ ọmọ ìyá àbúrò máa fún lóyún. tókò ó ṣèbùrín àbí. fọkàn balẹ̀ fọkàn balẹ̀ ó ti lóyún ó ti lóyún ní ẹ̀kọ́ tí kọ̀tẹ́nì kankan máa ṣe ń bì tí ò bá tẹ lọ́rùn kan kúrò nílé. olùgbọ́n Ah. pa ẹ o. ọmọlọmọ lẹ o ah. mo fẹ́ kí n kákòrò ni ah, àwo ah, ló ń ṣe ọmọ yéèjì mi ni o fẹ́ káwọn òbí mi jèrè mi bíbí náà bí mi èmi náà ní láti bí ọmọ kò gbọ́ ṣó gbọ́ filẹ̀ ìyàwó mi nìyẹn ẹ wo ló sọ ìyàwó mi nìyẹn o. ó sí i. fọmọlọmọ lẹ jẹ fọmọlọmọ lẹ. Mama, mama, ah mama, o dá mi lóhùn kí ló ń ṣẹlẹ̀ báyìí ah ọlọ́run ṣàánú mi ẹ̀rù bà mí ni ah ẹ jọ̀ọ́ ah o ah ọmọ ẹ̀rù bà mí orí mi jọ ṣàánú mi ah màmá ẹ jọ̀ọ́ àti pé yín kí ló ń ṣẹlẹ̀ màmá. ah olúwa ò ṣe o olúwa ò ṣe o olúwa ah olúwa ò ṣe. ah ọpẹ́ o my junior. <laughs> olúwa ó ṣe o. olúwa ṣe olúwa ṣe ìjà ara àwọn àgbààgbà tó jù báyìí lọ díẹ̀díẹ̀ nílé yín. àgbààgbà àjù ah, méjì náà lọ àwa náà rèé kódà níbi tá a bá dé yìí sìn ó ti di ká sọ̀rọ̀ nígbà tá a ti ráwọn àgbààgbà tó jù báyìí lọ. kí ló ń ṣẹlẹ̀ hmm. ẹjọ́ o. ìyàwó ti papòdà ah! ah! olúwa o. olúwa o àfìgbà tó ti wá sọ mí lẹ́nu báyọ̀ ọlọ́run. Oh eléyìí kọ́ ló kàn sí yìí o. ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa wá gbé ọmọ bẹ́ẹ̀ ṣe máa lọ ṣètò bẹ́ẹ̀ ṣe máa yanjú ìyá náà ọlọ́run á wò ó ọlọ́run á wò ó nǹkan tí yóò dúró ṣe wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín. ọlọ́run ọlọ́run. Báyọ̀nlé ibi ló wà má pa mí nàá mo ti ń wá ẹ káàkiri ẹ tó fẹ́ ṣe mí léṣe ní Báyọ̀nlé ó yá dìde dìde dìde kúrò ń bẹ̀ yẹn má bọ̀ jàre ah kí ló máa ń ṣe ẹ báyìí tó fẹ́ ṣe mí léṣe mo ti wá ẹ káàkiri gbogbo onú ilé á wọlé lọ jàre. arábìnrin ẹ káàsán ẹ káàsán sá ah, bàbá wa pẹ̀lú yín apá yìí ò ní ká yín ẹ jọ ṣé ẹ̀yin ni alágbàtọ́ ọmọ yìí. bẹ́ẹ̀ ni mi. Eyin ló wà ní sàkánì rẹ̀ ẹ ọmọ yìí ọmọ ológo gidi gan ni ọmọ tó yẹ kẹ máa tọ́jú kẹ máa gẹ gidi gan ni ọmọ kan bi ẹgbẹ̀rún ọmọ ọmọ tó máa gbé ògo ìdílé ga lọmọ yìí ṣùgbọ́n ní ṣùgbọ́n kan nínú ẹ tọ́jú ọmọ yìí gidigidi gan nítorí pé káwọn ọmọ aráyé kan má bàa pa kádàrá rẹ̀ dà. a ṣètọ́jú ẹ̀ sá ẹ ṣe gan sá. ẹ tọ́jú rẹ o. ẹ ṣe sá. ó ṣe kókó. ẹ ṣe gan. ó ṣe pàtàkì. ẹ ṣe gan sá. ìgbọ́dọ̀ tọ́jú ẹ̀ òdì tí ń nìyẹn. bàbá. ó pọ̀ mọ́ ìlàjẹ́lá tó bẹ́ẹ̀ gẹ̀ débi pé ó tó wúlò fún gbogbo ìlú yìí. bẹ́ẹ̀ ni. wá ní kí n bọ́ ọba gbogbo ẹ̀ kí n gbé fún wọn nìkan. bẹ́ẹ̀ ni bàbá wọ́n sọ pájẹ́ pọ̀ lára ẹ̀ wọ́n ní ọlá tó wà lára ẹ̀ ó tó gbogbo ìlú lò torí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ bá mi gba gbogbo ẹ̀kẹ́ ló fún mi ìyá ẹ̀ ló gbingi oró tèmi gan fẹ́ fi ọmọ nǹkan ṣe igi ọ̀rọ̀. Hmm, kárí omi wò ọmọ kékeré fi yan rìn mọ́lẹ̀ alákànkọ́ lè tiẹ̀ kò fi tómi sí àfẹ̀bọ̀jú ní kọ́ lè tiẹ̀ ní wọ̀ndoro wọ̀ndoro ilé àfẹ̀bọ̀jú gboyè gbàtẹ́ bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ jọba eku kékeré ní kọ́ lè tiẹ̀ wọn sọ ikúlú ikúlú ìrẹ̀gà ní kọ́ lè tiẹ̀ wọn lórí dódódó ọ̀kan ṣoṣo èjìwòrì ọ̀kan ṣoṣo èjìwòrì ó arábìnrin ń pèsè ọ̀sẹ̀ kékeré kan fún ọ bó bá ṣe fi ń wẹ̀ ó lẹ́bù tó tún wọn lò fún bó bá ti ń lò fún ah, gbogbo adé ti ń bẹ lára rẹ̀ yóò di tiẹ̀ lówó bá dé lọ́lá bá dé ọ̀rọ̀ ó sì ṣe bákúnú torí pé kí ni àbàkù làṣọ ewúrẹ́ bí n bá fi yín mi gómìn fún ọ kó lè mọ jẹ́ o àmọ́ bí n bá fi bá ọ sọ̀rọ̀ kó o gbọ́ ní o torí pé ìgbọràn ó sàn jẹ̀bọ̀ lóru ìfetísílẹ̀ tó ń wò ó sàn jọ̀rọ̀ àgbò lọ́wọ́ bí n bá ṣe ní olò ó náà ní kó lò. mi mọ̀ pé mo ti sùn omi ti tẹ ìwọ̀n gbé lẹ́nu mo gbéra mo padà lọ sọ́dọ̀ bàbá lábúlé ìgbà tí mo dọ́dọ̀ bàbá ó wọlé bàbá sọ fún mi wípé ó ti rìnrìn pàdé ọmọbìnrin kan pé nígbà tí wọ́n pẹ̀lú ẹ ti fàyà lu àyà ó ní gbogbo iṣẹ́ àṣeparí tí mo ṣe sí ẹ lára ló ti bàjẹ́ ń béèrè ta lè ṣe bàbá kàn lè sọ̀rọ̀ ni bàbá ò lè ṣe nǹkan kan mọ́ ibi tí bàbá wà oògùn ò lè gbà pàdébi tó máa gbẹ́sẹ̀ ìyẹn ló mú mi fẹ̀rùn kúrò ẹsẹ̀ mi tí mo fi gbọ́dọ̀ babaláwo lọ. ẹ má bínú. Fátúnmi. ètò méjèèjì ti tò òun rè ẹrù rè sí òrẹ́ bùi òun lẹ́ẹ̀ máa bù sínú oúnjẹ rẹ̀ táyà rẹ̀ bá ti ń jẹ́ ọ̀lẹ́ inú rẹ̀ yóò máa dí kò ní lè gbọ́mọ dúró débi pé yóò dúró sí lára bó ti tún wà yìí gbogbo ọ̀rọ̀ tó bá ti ń bọ́mọ rẹ̀ sọ ni yóò máa gbọ́ sí ọlẹ́nu ni òun ti sọ pé iṣẹ́ rẹ̀ pọ̀ èkejì. ológbòhùn ni àìfi sí tòsí ilé kò yé torí rẹ̀ mo sì gbé sí jìnnàjìnnà torí rẹ̀ ló ṣe pẹ́ mi báwọn bó ti wà yìí bó o bá fẹ́ jẹ́ wọn lura wọn láwùjọ àlùbami bí ìgbà tọkọ bá jáàmù bí ìgbà tọkọ bá jáàmù èèyàn <laughs> òun rèé kò ju báyìí lọ òun rèé. àmọ́ fàtúndé o bò ní kì í ṣe ń tẹ̀ràn gbé lébó ni fẹ́ tọ́jú ẹ̀ sí ẹ ẹ. pé gbogbo òun ni ló ń gbọ́ níbo ni mo á fẹ́ tọ́jú ẹ̀ sí. ẹ ó lérò ó lérò ẹ wá ẹ̀yìn ilé akọ òkúta mẹ́ta àárín ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sí tẹ́ ẹ bá ti gbé sí ìtòsí akọ òkúta wọn ó ti dílé tínú kò lè gbọ́n kankan mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ lò ó bó ti bíyàwó òyìnbó tó gbà tẹ́ lò ẹ sá ti mú un kúrò nítòsí akọ wọn ó wá ní bọ́n ti ń lò kò yẹ gbólóhùn ẹ̀rí ẹ̀yẹ olúgbòhùn ẹ̀ẹ̀mẹta lẹ́pẹ́ olóògùn. Mami, kí ni mo ṣe fún yín tó tẹ́lẹ̀ yìí? Èmi kọ́ ni mo ṣẹ̀ yín. Kí ló dé tẹ́ wá báyé mi jáde lẹ́fún yìí? Kí ló dé tí ẹ fìyà jẹ mí lórí nǹkan tí mi ò mọ kọ̀kọ́ pa? Ẹ jẹ́ kí n gbádùn ìyàwó mi, ẹ jẹ́ kí n gbádùn ọmọ tí mo bí èyí tí mo ń wò gẹ́gẹ́ bí ìyá mi ẹ̀wọ́ ẹ̀dẹ̀ni tó ń fàfọ̀ ṣe bá mi sọ̀rọ̀. Ah! ẹ ti pa mí lápàṣá yín láti kékeré kí ló lè tẹ̀lé kí ló lè tẹ̀lé ìṣẹ̀bọ́n ní. tọ́lọ́n bá ti gbèjà ẹ̀ka kò sí nǹkan kan tó ló ẹ̀ tó ń bá káàkiri mọ́ ọlọ́run ti gbèjà yín gbogbo nǹkan tó mọ̀ ń ṣe fún ìyá pátápátá kò sí ìtìmí o kì í ṣe fún yín ẹ̀yin ni mo mọ̀ ní àmì tí ò bá ṣe nǹkan tẹ́ ẹ ṣe mi ò ní mọ̀ kọ̀ọ̀kan iṣẹ́ ọmọ náà ni màá ṣe máa ṣe fún yín kí wà ló dé ah, ìkà nìyẹn o ṣe nǹkan tó tó báyìí ah, ìkà nìyẹn o ẹ kò jẹ́ kí nǹkan má fìyà jẹyàwó mi àtọmọ mi lẹ́yìn mọ̀ pé ká ìyá ni kò sí wàhálà ṣeré mo mọ̀ dájú pé ẹlẹ́dàá mi kò lè ever forgive me. Gbà mí lọ́wọ́ ìtumọ̀ rẹ̀. Ẹlẹ́dàá ìyàwó mi tí mo fi àjẹ láì mọ̀kọ́kú. Ẹlẹ́dàá ọmọ tuntun tó yẹ ṣèwá sílé ayé tí mo fi àjẹ tí ò tí ì léṣe kò lọ. àwọn arókò ṣàtò kò. kí ló dé. Ah. gbà lọ. gbà lọ Èdùmàrè. gbà mí lọ Ọba àwọn aró. shatter all our gold. I need all. Jẹ́ ìmọ̀lẹ̀ fún mi o. Ràgàbọ̀ mi ò gbà mí o gbà mí o ìwọ ló lè gbà ní. gbà mí o ọba ọ̀gá. why you like this? gbogbo di woman beater all the time ó fẹ́ pẹ́ mọ́ lọ́wọ́ mi. ṣé ẹ̀ ń bára yín sòótọ́ ọ̀rọ̀ ni ẹ kọjọ́ ń ṣe ọ̀rẹ́ kò sí ọ̀rọ̀ tó tọ̀rọ̀ báyìí tó ń bá tẹnu wọn jáde tó máa bá sọ máa ń bá sọ̀rọ̀ o mo ń bá sọ̀rọ̀ gidigidi òun ló jókòó yìí ojú àtẹlẹ́dà ètò mo mm-hmm, máa ń bá sọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ náà lè rò sọ̀rọ̀. Jaja borí òye, òkòkò yẹn má ṣe gbé mi gbà mí. ìwọ ló lè gbani o agbanilágbà tán gbà mí lọ́wọ́ ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ o gbà mí lọ́wọ́ ìkà tó ń ṣe bí ẹni tó ń ṣoore ìwọ la rí náà dé o ṣọ́ mi o ṣọ́ ọlọ́ọ̀bù mi o. Yeah. shore. Yeah, pa mi o, pa mi o. Ẹ wo ara ẹni tó ti yẹ yín. Mo kàn ní kí wá wò yín ni bóyá ẹwà òkè lẹ́yìn tó ṣe àánú yẹn. òkè ẹ ṣe àná. Bẹ́ẹ̀ni, àwọn pé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o, lẹ́yìn mi tán. Òun rẹ. God together down. ẹ mọ̀ pé ń jata lọ́wọ́ ní fẹ́ sápá yín lórí. mo sábà mi lórí tó tẹ̀wá kì. mo wà ó kẹ́ ẹ ṣe. ẹ bá mi ẹ ṣe omi ẹ fún mi. ẹ tí yòó. mo gbé àyẹ̀ mẹ́rin lápò ni. ẹ máa ti jẹ mẹ́rin. ẹ kò sí ẹ má wọrí pé wọ́n kọ́ wọn fọ́ lọ́mọ ni. wọ́n mọ̀ kan sọ ni. so. ìgbà tẹ́ni mẹ́ta sí ẹ̀mí ò lò máa fẹ́ jẹ o. anyway èmi lọ síbi iṣẹ́ o mo kàn ní kí wọ́n á wò yín ni tó dáa ó yẹ yín pé bóyá wà sí ìdájọ́ ti wà ókè báyìí èmi á lọ tó tó bá ti yíwọ́ àwọn adúró dè yín. nà ẹ máa dúró dè mí àá máa pè yín tí bá ti ṣe tán. ẹ máa pè mí ṣe ní nọ́mbà mi lọ́wọ́ ni. ẹ mo ní mo fẹ́ gbà mo máa fún yín nọ́mbà ti tèmi. Hmm. ẹ yà pè fún mi. ẹ jẹ́ ń tẹ̀ síbẹ̀ ẹ ń jẹun lọ́wọ́. láti fi wrong number. mo ò lè fún àwọn òkòtó òkòtó. ṣẹ́rí ọmọdé yìí as in she's so compassionate she's loving she's nice she's everything Top of sọ wípé complete package that's what she is. ṣẹ́rí standard tí adé tó ń mi lé kalẹ̀ mi ì tí ì pàdé obìnrin meet up standard yẹn láyéláyé. abalájọ tẹ́gbọ́n mi ṣe fẹ́ kú síbẹ̀ wọn ò lè sùn wọn ò lè jẹ wọn as in this is the first time i'm seeing him go crazy on a woman. By the time those kids see you and see your sincerity, they will love you. Kò tiẹ̀ fẹ́ rí mi pẹ̀lú obìnrin kankan rárá tó bá rí mi pẹ̀lú obìnrin ó máa fara ya gan I am so disappointed in you. Wípé wàá fi mí lẹ̀ wàá lọ fẹ́ wíńdòwò àwọn ọlọ́mọ méjì. To ever call on my stepmom, she can never be my mother. Clayton disrespect ẹ̀. I mean, what else fọ́ntì ló ní láti bá sọ̀rọ̀ anyhow. Blessy, <laughs> kí ló dé kó fẹ́ à? Want to marry me? What? Èwo ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ kú síbẹ̀ tí ò lè sùn, tí ò lè jẹ, tí ò lè lọ. What do you want me to do, Bẹ̀rọ? Absolutely nothing! Wọ́n lè fi jẹ mí lówó ni. Jẹ mí boyfriend mi. yesterday, something amazed me. Oh. I walked into my class and I saw my students gathered in one place looking at one particular thing. What mm -hmm. that? And I asked them, well, what is that thing? What is happening here? Are they sharing money or something? I even want to laugh with them and all of that. That's how the class rep told me that uh, Shalewa is now using a phone. I, I felt the phone. I collected it. I felt it. It was very heavy. Yeah, a phone that is worth one million two hundred thousand naira. Oh. Ah, Shalewa! Oh. Mr. Tolu, I've told you this thing is iPhone. Yeah, the funnest part. Uh, uh, I don't ask her. Shall we come? Oh? Come. Who gave you this phone? Mm. I was even thinking she would say her father bought it for her, her mother or something. Yes. She said that she now has a boyfriend, that the boyfriend bought the phone for her for, uh, what was she celebrated her birthday? Birthday. Oh. Boyfriend. And the boyfriend mm. is 20 years old. Ah. Shalewa is 19. The boyfriend is not, uh, what's this guy's name? Um, oh, Sheyi. Uh, Sheyi Ogudipe that boy that does not know anything that boy that that, that you caught with exam malpractice hey Seyi na yes aha Seyi ah Seyi go go go go go go go ah my boy ah ah look at you eh this is my boy this is my boy look at him. This, this, we were just talking about mm, Mr. He is a very good boy. Seyi yẹn. Hmm? Seyi yẹn. Hmm? they mm. are very very very good good children. kò sí ìjọ tó jẹ́ yahoo jọ. yahoo kẹ <laughs> yahoo has gone. Um, uh, this one is not even a yahoo boy. Uh-huh. Eh. when I see a yahoo boy I used to know a yahoo boy. interesting <laughs> see if he sees a yahoo boy he used to smell yahoo from their body. <laughs> Oh, shut up, oh, oh. Yeah, gbà mí o, gbà mí o, gbà mí, gbà mí jábórí o tẹ́rọ kọ yìí lọ kó tó dalẹ̀ o sọ́mi sọ́mi sọ́mi o gbà mí lọ Èdùmàrè gbà mí